Hello, everybody. You welcome to this platform once again. Today is 19 February 2024. Please share this page, share the platform, all right? I want people to benefit and I want people to be to learn okay from this I watched a video from um in the maybe it's new or it's old one they just share it in Brechte family today in fact <sighs> let me wait a little bit please share for me okay the program is about a guy that was sentenced to life imprisonment in Dubai and he's a pickup guy he work as a taxi as a driver money as a taxi as a taxi driver in Dubai, you know, those taxi driver always on contracts. If you want to go and work with Dubai themselves, you go there with contracts. Thank God when I was in Dubai, I wasn't working for anybody. I have my company, okay? I have my company. I've said something before that uh, Dubai is a good, I mean, the when you look at it, you will see the country looks so fantastic, nice, and uh, but I'm not talking about my bad experience. I want to tell you guys now to be careful, and that's why I wanted to share so people can learn. All right. And before then, I wanted to know that people set people up. <clears throat> People do what? They set people up. All right? Believe it or not, people do set people up. The story was the lady said the husband was working with the uh, with the company. He's a taxi, I mean, taxi driver. And when the I think they said the contract is finished and uh, I don't know excuse me so during the time he cannot i think he, they cannot renew the visa for them because of the visa ban he has a car sorry he has a car and the car he eh, now started using the car for transport for pickup personal pickup a lot of people do that although it's not a job that move very very well in Dubai because Dubai has a lot of wonderful taxi taxi you know they have taxi you know and it's they are nice cars you know but they said the guy started using his own private car because there was no job, no contract at that time because the visa could not be renewed. So he started using his car, uh, car, his car, sorry, his car for private pickup. And a good day like that, he said a friend called him. A friend called him to go and help somebody. There is a job in the airport. I mean, goods came arrive in Dubai and they want to deliver the goods to you. The owner want to pick it up, you know. And he asked them what is inside the goods, the the something. He said food, Nigeria food stuff. And he said no problem. They gave him the address. I mean the document, everything, you know, about the the the the, the goods that he's going to pick at the airports. Getting there, they said, okay, you should wait. Give them the, all the documents. He gave them all the documents, and they said you should wait. That they want to, he has to, they want to do some clearance, custom, and all those things. Because he's an innocent person or a novice, you know. I'm just telling you this to be careful. Anything can happen to people, especially when you are doing things illegal. And they know that you are doing it illegal, okay? Illegal something can cause you trouble, okay? and that's why I say you be careful now he was now waiting after some time he noticed that there was a delay everything later they stop him they arrested him for the ghost he said this, this something is not actually for him it's possible he doesn't know anything from it because a lot of people especially when you are living other country and things are very tough if you actually if the guy actually knows maybe there is exhibit contraband in that goods he may not go and I will use something as a sample for you so in that sense now the guy just to cut the story short they now got the guy because and again there was another guy because he now do the pick up privately you understand me he now do the pick up privately and then he pick somebody also going to the uh, Dubai where he need to pick those things up. Is he to the airport? He pick somebody also. Somebody was also inside the car with him, but he's also a passenger. But unluckily for him, when they now hold him responsible for those goods, despite he deliver all the document of the owner, you understand me? Huh. They they went inside his car. They met a guy inside, and the guy they notice that inside that car also smelling with some weed. You understand me? They smoke weed. They notice that the guy, the car, the guy was inside the car was smelling like a than me. You know, when somebody smell, I mean, smoke weed. You know, they said he smoke weed. They they perceive some smell I ran in the car that the guy in the car also is small. I mean smoking weed. And what they actually find in the luggage, in those things he wanted to collect, I mean, in that airport that sent him to go and bring in the airport, according to him, according to him, he said that wife explained to uh, ordinary president. They found weed, the exhibit was weed. You know, it's, it's a taboo. You understand me? in Dubai is actually a contraband when you carry things like that like bitter cola according to story and cola and bitter cola in Saudi Arabia is like a drug okay mm-hmm. but in Dubai and you know Dubai also they are similar eh, they are not as strict as as Saudi Arabia but Dubai also has similar law against those things. All right? I live there. I'm not so long in Dubai, but even if I stayed twenty years in Dubai, I, because I don't love to mingle with people too much because of my bad experience with people. So, and that's why I'm telling you guys, be careful, okay? Be careful. And the guy now is being sentenced to life imprisonment. It's possible that good is not for him. And I want to tell you, experience my experience. What happened to me? About this story that actually caused problem in this our society. I mean, on this social media about my life promoting a musician. I want to use a concrete example for you today. You know, when I wanted to promote that, when I, I mean, two days for the promotion, the people we invited now arriving in Dubai. So a lady approached me. I met this lady in my church. She used ladies for, I'll mention her name. I said it before. This, but I want to use this for you, for you to be careful quickly she became you know the first day I met her I, I met I will see I met her she was trying to be naughty like that because I'm a simple lady very humble I met her listen to me oh I met this lady in what the person that invite I mean that introduced me to my alvab you understand me so that person is like a alvab also but he help Africans put them through introduce you to Arab, I mean, Saudi, I mean, Dubai men that can be your partner in your company if you want to open a company. So that's where I told you that day that this lady messed up when you know she was you know she she said bad things to me for the first time. Like when I see people around me for the first time, I greet everybody and she look at me, she just is. I have a sister, my little sister with me then that day. And the lady, that my little sister said, ah, ẹ tún kí ó tún ṣe yamayama kí ló tẹ ń kí. That the lady that my little sister said to me that, why are you greeting her? She, you greeted someone that said, ah, I don't know what happened to her. You understand me? Because she find me in that office of that person. Maybe you see the way the man was attending to me, respecting me. And they gave, they don't normally do that to him, I mean to her so she be i just thought that eh, in god women women's things you know but later i found a it was um, during the week like this maybe like tuesday wednesday like that on friday we had to go to church i attended redeem and that time when you live in dubai you know that only church that in dubai then was redeem in dera so we go to church i was in the church on sunday so she came to meet me again and just abuse you know she yab me no be today but after they yab me ẹran ṣẹtiri iná ọlé lẹran máa lé ọmọ ẹran máa padà yá iná ọlé she came to me and she started touching my earring like this you know for a lady to be touching your earring oh. go <laughs> and she have a small stature she's she's very thin, not she's tall a little bit, not short, but she thin. And she started abusing me. I mean, like, you know, for somebody to come close to you and start doing like this. Ah, uh-uh, this is the gold. And it's even gold Did they know? It's gold, yo. It's not a bull. He said, this is the gold you wear last week. I mean, two days, a few days ago, I met you, I saw you. And you are still repeating the same gold to church. Look at you. As if somebody send that to me. I don't know how. <laughs> ah. Oh my God. You see, humility is a key. You stand straight. Even when you lost something, when people crook against you. Eh? Those what you, whatever you lost will come back. The truth cannot be taken away. So I was looking at her. Ah, I say, ah, ah. In the church, you can see the temptation. I said, look at I was looking. I was laughing. She yabbed me and she walk out. She yabbed me and she walk out. That's how I know this lady. After some time, the second day, the second, I mean, second Sunday, I now mean her. I mean her. I won't bar fight you like this. I don't want to I don't fight like this. I just mean her. I just look at her. And I know that majority of those people coming in, into Dubai, majority apart from those who are working with the government, working with Emirates, working with the, some important company, majority of those people, they go to Dubai to hustle. And I know I didn't go to Dubai to do exactly what she went to do there. I look at her. I'm not saying I'm a rich person, but I'm not a, I'm not the same category with her. She may gather some things. she may have some things, But I just know that at that moment, I'm better than now. Financially, materially, spiritually. Sound more than this person. But I didn't, I smiled. And I said to myself, I changed. Because if I'm going to church, will I want to be showing to people that I have gold, that I have this, that I have clothes? If I'm going in my house, I can wear slippers. You don't know that I have any shoe in my house. I started going to church the next Sunday I dress well with a big not not costume gold with set of gold big one she saw me when I was going down to me after the survey. she followed you know she tell me like systematically she systematically want to know me just because she find me in one office of a man Maybe he's trying to hide that man and the man refuses. And he noticed that that man is giving me orders. And the man also gave me the orders because I'm an investor. Because of the money the person also is gaining from me. And the person knows that I'm a responsible person. The, the guy know that him as I know her as an alert that also use girls, she used to bring ladies from Nigeria for prostitution in Dubai. But I'm coming, I just want to brief you the way I know her before I tell you what happened. After seeing me, I didn't challenge her, I didn't do anything. She will follow me. One day she now saw me, she now, I got into my car. And then I stand my, I mean, my car and I, my daughter and my, I think my house girl get into the car we going and she said oh you drive you have a car you understand started looking because to get a driver license in Dubai e get a take a time if you don't have brain okay you cannot get a driver license in Dubai if you don't have brain you cannot also get a driver license in in, in Canada here especially Quebec it's like going to school okay it's like going to school Some people spend three years. Like me, I spend more than two and a half years or three years in my to get the driver license. Now, she started following me. She said, oh, help me, lift me. Do you know what? I lift her. I help her. She said she she's even so I lift her. I didn't fight her. That's how she got close to me. And when it was time for me to promote musician that time, She will just leave her house. She will pump into my into my house because that time I don't even know. Also, she have eyes on that girl that work for me. She always tell me, Bola, ah, why? She always come, Bola. Why this girl dey sit down for house? I say sit down for her. What do you mean? She's here in, in Dubai to take care of my little baby. That my baby was still, I mean, like sit here then and uh, she will go to school I will go to where to sort for my cars if I'm not around the school bus arrive just to take care of my daughter and stay with her they that's what I she's there for and she's like she want to use system getting close to me because actually she won't hug my girl she's not telling me but if I allow her every time she tell me I have something. Oh, tell your girl to come down now to come and collect things in my shop for you if I want to buy something. I said, no, let's go together. You understand me? But let me now tell you a story. That's how I get to know this lady. Because if I say she's like a friend, people may not know. You understand me? So the time of that, my, at uh, that promotion, she now called me that, ah, Bola, I want to join. Oh, is there all these people you want to bring? Who is your MC? I say, it's Lanko that's our MC. No, I say Baba Lati. I say Lati is my MC. That the chairman of àwọn celebrating I say it's the one that my MC that we actually want to use. He say, oh, ah, Bola, I like Lanko. I like Lanko. I said, yes, and and I said, but they are telling me no. I said, the, I actually want to use one uh, eh, MC and they are into me somebody say I should help me I mean I should help him also to to I should help Lanko as well because Lanko have not travel abroad before at all at all pé kò wọ plane rí pé kí help ìyẹn ọmọ oko that's one musician in Ogun State Baba Suliya Shefu Alao say I should help Lanko and now and it was there I say oh but somebody said I should help you I say oh this is going to cost me another money. He said, I like uh, Lanko. I like Lanko among the celebrity that those funny people he like Lanko. It's because of her, Papa, I take Lanko. You understand me? And now pay for Lanko. That they should. They, they, they are now two MC for the last one. Then she didn't tell me anything. She started getting close to me, move around with me when those people are coming because Anybody coming from Nigeria, they always send things. And if you want to collect things from people, I cannot tell you this. But that's why we have to continue to educate our people that a lot of things is happening. People are terrible, especially our people. So she started moving around with me that ah, a lot of people are coming for you. You are buying a lot of tickets. I did a lot of visa and they cannot do one visa for somebody the person must carry something for them and she was just she now get moved to me she started saying ah ẹ jẹ́ ká lọ bí she was now getting the seriousness was now getting too much she now few days the day they were coming the day that the lanko because they came different you know it's about two days all of them bashing but the day of lanko àti latin when lanko and latin was now coming She just said to me, you know, just I, because I was busy, I was just moving around. And she said quickly to me, ah, Bola, I said yes. He said, I have um, attachments. That he, she have a weave-on, an attachment. In one, two Ghana must go in a jar, small, small like that. They should help her to carry the Ghana must go. The name of the lady was Stella Barney. She's still in Dubai, I think. So she said she got uh, two bag o and that day she said she got two bag Lanco and Latin they are the one call me okay I think the day of Lanco and Latin ọjọ́ tí Lanco àti Latin my day, getting to the airport she didn't tell me before you understand what I mean this lady didn't tell me Oh, but getting close to me a few days to the promotion You understand? Because she know that I did a lot of visa, a lot of people are coming for me, that I bought the ticket. You understand me? She want to take advantage of me. And she want to actually put people into trouble, okay? I'm telling you to be to be careful. And be careful about people who just clinch to you. Suddenly calling you friend, friend, friend, friend. When people say, mommy mi o, sister me, oh, daddy mi o, kiriko kiriko mi o, I reject them because I don't know them. All right? It's not because I hate people. I'm just being security conscious. She now gave orders. There was a lady, hey, Akene, Ken, Kenny Roda, also ó ti dé, òun ti dé, káwọn láti tó máa Akene Roda ti wà Because gbogbo wọn wá batch by bash." three days to the program àbí four days gbogbo wọn ti ń Dubai so Akene in my house she discuss. she started discussing with uh, Akene Akene Roda they are giving decision she now said to you know because some of them they around me I gave them it's not everything I'll be saying because I was busy okay if you, you need something you this one can talk to this person also you know I give everybody talking to each other I never say I'm the one promoting spending money and I say you know when those people get into the airport he called them he now said they have bag in the airport that they should help him I mean they should help her to carry the Ghana must go too he said he have a wave on in that uh, something you know that time i do know this lady very well people have been warning me oh biggie one lady said like i mean warn me like that one lady like that that selling ọmọ odo kan wa wà ní dubai biggie she's like a friend By she's telling me be careful about this person i was thinking that oh biggie because she, uh, we were talking like a friend she want to be like we are friends. so actually i believe that oh but my friend is jealous so oh. maybe biggie is jealous of seller been seen you know some ladies they don't want to see uh, another lady kì í ṣe ọkùnrin nìkan ló máa ń jẹ owó pé pé àmì obìnrin pé ọkùnrin nìkan you know I was that maybe I was thinking maybe pé maybe Biki is jealous but Biki say be careful she's the this is kind of business she do she bring people she's also this she also that I say oh, in the church we met in the church Jesus also Magdalene was a prostitute A lot of them at the back of Jesus Christ, they are criminal also before he turned them. I was just, that is my belief. I know that I'm not going to do whatever she is doing, okay? By the time she see me, either you, you want me, either go join her, àbí kò go for me or kún ṣe tí mo ṣe ṣe sí So, i'm coming mo ń bọ̀ mo máa dá ẹ lómi tó ń sọ nípa sójú ọlọ́run gbogbo. so baba and baba i know it's baba latin that actually refused that day I know tó bá jẹ́ ti láńkó yẹn torí pé ó lè má mọ̀ tó but and nígbà yẹn náà kò tí ì pẹ́ ọ̀rọ̀ bàbá bàbá sùwé sì ń lọ nígboro kéèsì yẹn ti tó bí ọdún mélòó kan ó ti tó bí ọdún méjì gbà yẹn àbí ti bàbá sùwé gbà mí bàbá sùwé gbà yẹn o so those people just refused they said Lanko and Latin said they are not going to carry that goods or that I that bag. And when they arranged with Baba Lati and Lanko, they say I'm the one that owns the the luggage, the Ghana must go. The log, the Ghana must go is not for me. Oh. So when those people refuse, Akene Roda was in my heart. They are in the dining like this, and they were a girl. They call me. They called. They said they cannot carry it. Oh. That they said they cannot carry those back because they were not told Lati and Lanko Say they cannot carry that goods, that bag, oh, that this, they are not told that they are going to carry anything. That if they want to carry something for somebody, they will want to buy it. You understand me? When they were talking to me, my phone or oh, my phone, they called my phone that they cannot carry. And you know next thing, what they do, what I mean, Kenneth did. Kenneth quickly collected my phone I was on the table like that, I was going around, you know, and Kenny was sitting with me, and I stood up, and Kenny quickly picked my call, collected the phone from me, as if she's my boss. Kenny Rhoda, she picked the call. Hello? The Auto, this is Otobola speaking. Èmi calling, will mò ń speak o. Kenny Rhoda, this is Auto speaking. So, those two bags If you refuse to pick those two bags, you are not going to taste food here when you come in. <laughs> Good. Ó ṣáà sọ ó ṣáà sin òwò sọ òyìnbó yẹn. Ó sọ bákan pé you are not going to eat. You are not going to dígírí kan ó ṣàbẹ̀rẹ̀ sí fún ọ ní kíní mo wá wípa. Ah. Àwọn tó ń bọ̀ yẹn mi ori rí wọn bí pé mo ra tíkẹ́ẹ̀tì fún wọn. Mi ori rí bí mi ori rí wọn lesser privilege torí ẹ̀ tí n bá rí wọn lónìí tí n bá rí ojú láńkó mi ò lè ṣe lọ́ọ̀fù àti láìkì sí ṣé ti yé ojú àmì ojú latin tó jẹ́ ọ̀gá wọn ń sìn ṣáàmà wọn ó ti yé yín mẹ́yẹn ṣáàmà àwọn yorùbá celebrate yẹn nísìnyí mo wá bèrè bó ṣe cut bó kàn ṣe give order ó ní àwọn yẹn fẹ́ máa sọ ó ní i have nothing to say and i have nothing ó kàn give straight command bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ cut phone I was mo wá sọ fún Fẹ́mi wà lẹ́gbẹ̀ẹ́ mi ọmọ kan báyìí ọmọ kan báyìí náà tí òun náà bá wọn ó ti bá <laughs> oh god anyway ṣá mo bá bó ṣe gbé kọ́ sílẹ̀ mo ní àbọ̀ tí mo wá sọ fúnra mi pé bọ́tí èmi kọ́ ni mo sọ̀rọ̀ náà ó ṣe sọ pé òkè o Akele Roda ló ń sọ̀rọ̀ yìí o ó fi nọ́mbà mi pè ní o bọ̀ tí ó wá sọ pé Auto Bola ló lẹ́rù understand o pé tẹ́ ẹ̀ bá gbé Auto Bola ló ń sọ̀rọ̀ ẹ̀ ní jẹun tẹ́ bá dé o ẹ bèè lọ́wọ́ láńkó àti láti àkẹ́lẹ̀ ròdà ló ń sọ̀rọ̀ ló gbé fóònù ló pè torí òun àti Stella wọ́n ti jọ jókòó wọ́n ti jọ wọ́n ti ṣe yín bẹ́yẹn èmi kọ́ mo give order àwọn yẹn wá ní ọ̀rọ̀ bàbá láńkó àwọn yẹn wá bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ bàbá àsùwé tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ẹ gbé àwọn ò lè gbé báàgì kọ̀ọ̀kan pé wọ́n ní káwọn gbé báàgì akẹ́lẹ́ ìrọ̀dà ni pé kí n má sọ kọ̀ọ̀kan kí n má sì wà wá bọ́ tó wá ń yà mí lẹ́nu wọ́n ní akẹ́lẹ́ ìrọ̀dà yẹn wá look fún ọ̀nì sí mi pé àwọn èèyàn burúkú làwọn eléyìí o you did something and you mentioning my name you are talking and you mention my name ni pé Auto Bola ló ń give order o the bag tán fẹ́ gbé kò ń ṣe tèmi o. I'm not the owner of the bag. Stella Barin ló If that bag, I want to tell you today that if that bag was actually picked by those people, they refused to pick that, that bag. If that bag was picked, and those ones, maybe they are clear in Nigeria, and they now been arrested in Dubai. If they, example, if there's any contraband, because I wasn't there. I wasn't the owner of the bag. And even the person tó tún bá aláǹkó sọ̀rọ̀ àti Latin, I wasn't the one speaking to them. But they used my name. Simply because I was so during the time I'm promoting those musicians and everybody my house was full. Also hotel Dogbobita were one full. So a lot of people around me. They're doing some things and they mention my name in my korokoro. That one but don't not lórí phone. Dani bí mi ṣe jókòó sí Dani la ṣe jókòó But I'm not the one. Mo tún wá bèèrè but that's wrong mo tún sọ fọmọ ọ̀dọ̀ mi pé ó ràn gò mo tún sọ fọmọ mi kékeré mo ní ó ràn gò ẹni yìí sọ pé èmi ni mò ń sọ̀rọ̀ but you know what those people mi bọ́ọ̀dù wọn mọ́ pé kán má gbé call torí ẹ̀ nígbà tó ń gbé tó ń kọ́kọ́ dé I was angry with them we are fighting you understand me we are fighting the bag was belongs to Stella Barin and Stella Barin also get close to me because ó rí pé mo fẹ́ ṣe promotion ó wá wí pé èmi ra ticket èmi ra ticket bẹ́ẹ̀ yẹn fáwọn èèyàn mo dẹ̀ ṣe visa bẹ́ẹ̀ they have to do something for them are you getting what i'm saying nígbà táwọn latin dé torí àwọn náà ṣe wọ́n wá bẹ̀rẹ̀ sí í ṣe torí wọ́n ti akẹ́nẹ̀ road àti bá wọn sọ̀rọ̀ rudely pé wọn ò ní jẹun so bàtà wọn ti dé wọ́n kàn kùn wọ́n kàn ṣe wọ́n bọ́ ṣe ṣe yàmàyàmá sí mi ní airport báyìí mi náà kàn bójú fún wọn ni but mo sọ fún wọn later because èmi mi ò mo kàn ń wo pé I notice that a lot of people dangerous people around me dàdú wọn máa ṣe nǹkan tó torí ẹ̀ tí n bá ń sọ̀rọ̀ mi tí n bá sọ pé mo mọ nǹkan tí mo sọ people will do wọ́n máa ṣe nǹkan wọ́n dẹ̀ máa sọ pé ẹni báyìí báyìí ló ṣe ọ̀tọ̀dẹ̀ ẹni tó ṣe nǹkan yẹn ọ̀tọ̀dẹ̀ ẹni tó máa dárúkọ tó bá jẹ́ pé wọ́n gbé báàgì yẹn ní ọjọ́ yẹn tó mú láńkó àti latin ẹjọ́ ń gbà tí akẹ́nẹ́ ìròdà sọ pé Auto Bola ló ń sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ gbé báàgì yẹn Auto Bola ló ní báàgì tí ẹ̀ bá dẹ̀ ti gbé ẹ̀ ní jẹun èmi dẹ̀ kọ́ mo ní báàgì kò sí nǹkan tí mo fẹ́ rà ní Dubai tí mo fẹ́ jẹ ní Dubai tí mi lè rà ní Dubai máa rà ń bẹ̀ ni kódà mi ọjọ́ tí mo ti dé Canada yìí mi sọ fún mọ́mì mi rí àbẹ́nibọ̀dì inú family pé ẹ lọ bá mi ra eh, oúnjẹ kẹ bá mi dì wá sí bíbá. when i travel tí travel tí mo ti wà nílùú tí mo ti ń gbèlú òyìnbó wọn ò gbé oúnjẹ ránṣẹ́ sí mi rí láti ilé tí má fẹ́ ra nǹkan mo máa lọ ṣọ́ọ̀bù tán ti ń rà ni tí bá fẹ́ ra aṣọ hundred máa rà ní ṣọ́ọ̀bù tí mo ti ń rà tán ti ń tà á àdó mi ẹ bá àrùnyàn rí pé ẹ bá mi lọ sọ́jà torí mi tó ń jẹ nàìjíríà tí bá tó ń jẹ nàìjíríà gan fúnra mi máa mú ojú mi débẹ̀ tí máa lọ rà á tí máa dẹ̀ tó nǹkan mi tí mo bá to mọ́tò nílùú Canada bíbá tí n bá ti ń tọ́ bá ti sọ pé mo máa ń sọ fún wọn ní pé ẹ má to mọ́tò mi lẹ́yìn mi o ní Canada bí nígbà tí mo bá ra mọ́tò fún wọn tí má bá wọn yọ̀ra mọ́tò tó fẹ́ lòdù kọ̀ntínà ẹ má ẹ má sọ fún pé tí ń to mọ́tò mi abẹ́ ètò ńgbà tí mi ò sí mẹ́ẹ̀ pé fi gbé people don't know reason wọ́n lè sọ fún mi náà kí n sọ pé wọ́n ti tò wọ́n ti gbé lọ people sit down at home and they will load their vehicle they load their container and they will send it because people do set people up they use your name they use your identity they use your your data to do bad thing and you don't know and that is why you can see me with boldness today I tell you, I send my data on the social media page. Check it, that's my name. You cannot do any nonsense on my name and you go scot You cannot. I blog and I'm boldly sending my data on the media. If I'm looking, if they are looking for me any content in Bagbe, they should be able to see it on the media. If I've done things, tí mo ní mi me ṣe, they should be able to see me. You understand what I mean? So be careful. If Baba Latin and Lanko, Latin and Lanko, I pay for their tickets. I pay for their accommodation. I pay for their visa. I did everything for them. And I gave them gifts also when they came around me. Lati even collected my phone. I bought him four new ones. he he doesn't want. He wants the Samsung I'm using. And that last Samsung I was using there was the latest Samsung. Eventually, I gave it to him. He asked me for it after some time. You understand me? Akene Roda gave order on my name and the bag was belong belongs to Stella Marine that, that challenged me the first day she met me in some office, in my Albab office, that touching my ear in the church. In fact, God, yẹn go over jewelry label to white, white good. God, ni kì í ṣe lè This one is not good. You, We are selling it twelve twelve dollar twenty dollar This one eh, it's not good yo eh, eh. I do tell people now okay mm-hmm. she will touch my hair like this she have she embarrassed me many times until she get close to me she now believe that humbleness what I have what I've done with my sweat not with using people's name or destroying other people's children getting money she now respect me she couldn't talk Although later she became a serious friend with Malaika and Wasiu Ayinde. She traveled to Lagos, even to ijebu stay with Wasiu Ayinde. This lady I'm saying, telling you today. She have house in Lekki. Lekki, she have house in Lekki. Not one story building, like two, three story building. But what she do for living? She do, she take people children, you know, traffickers. This is not first time. But what I'm telling you today is that a lot of people what that guy that that they been sentenced to life imprisonment in Dubai is possible is an innocent yes because they know he's in seriously is ready to do any not that they will tell him that okay it's an estimate and he will go and pick it he always help people to pick up like that you understand they pick they give him money because he has to pay rent he has to eat he has family also in Nigeria Okay? He want to do that to just survive maybe till the policy of that Dubai will change and he will get to be able to get a work permit to get to work. And they send him. And the people who send him also, they won't tell you those who carry estimates, Because a lot of, we can see it with the NDLA, with the custom in Nigeria that a lot of food, a lot of things, they using them for trafficking estimates. You understand me? Be careful. Anybody can be set up. I'm just telling you, if Lanko and Lati carry those bags that belongs to Stella Barin, that Stella Barin said is only attachment that is inside. And later they discover Uma hair and I mean attachment, especially expression. And now they carry it, they now arrest them in Dubai. And they tell them on the, like that day, and that other good afternoon that uh, eh, what's is what's her name? Kenya. Uh, Kenya Ruda said, It's also what speaking, you better carry it now. If you don't carry it, if you don't come to this place, you're not going to eat, you're going to sleep outside it, and, they carry it by fire by force. And they get to Dubai and they now arrest them. Tano Maloni. Eh, torí Ọlọ́run Tano Masako Nesmith. They will say autobola. Those one will be telling you that, ah, uh ah. -uh. said that is the one na Auto Bola speak to us and those one they have not speaking to them in my life i don't even know bí ọkàn wọn bí voice eh lanko ṣe rí ngbà mi ò mọ̀ bí voice malaika i mean latin bó ṣe rí because ẹni ba bá wọn tó dúnàádúrà wọn o náà ni malaika àtàwọn group wọn tó ń ṣe kí ní Nàìjíríà ra ticket mo ṣe visa mo de gba accommodation for ẹ ti understand bẹ́yẹn but mo ṣe ń bọ̀ batch by bash ṣe lè máa lóun àti tẹ̀ ẹ ti understand wọn ò they should carry that bag and eventually they find some exhibit inside the bag somebody said to them that i'm the one speaking i wasn't the one speaking to them to god who made me you know it's a long thing now at least which year is that is it not 2012 is it 2012 it's about 12 years now isn't it yeah or eleven ó tún ti jìnnà báyìí tán bá mú wọn they send that boy to go and pick some luggages at the airport and the person ó ti gba gbogbo data pé ọkùnrin abalẹ̀ pé ah this is the owner passport identity so if they ask that's the name tó ń fi ṣe. They use that name to do the cargo, I mean, to do the sending from Nigeria. And it's possible the name they use, for can, it could be a fraud name because there's nothing Nigeria cannot do. Ohun Nigeria ò lè ṣe me. The only innocent people that will suffer is, I sorry for them. eléyìí ni you are abusing me and you are saying Becky Bella what is your problem you say story story ṣé ò sí èrè ṣebí mo jáde mo fẹ́ sọ nǹkan ṣebí mi mo fẹ́ sọ̀rọ̀ why must you i mean oppose your idea on me if you want me to talk why you abusing me ó ti delete ẹ orí ẹ ti ta. You want me to talk about MC? I'm not going to. Mommy, mommy, who are you, by the way? Becky Bella, who are you? Mommy Lati Ogunfe said MC Oluomo shot him seven times. Ma, eh, kí ni kí n ṣe sí? MC by shot oh no, náà shot MC. And a gun not enter ma. He said the gun never enter ma. Eh, kí ni kí n ṣe Mommy, what eh, of Soji What ma? Lọ́bẹ̀ lọ́wọ́ Google. Ṣé mo ń gbé lọ́dọ̀ ni? lọ́bẹ̀ lọ́rùn tó ràn lọ sẹ́wọ̀n àtàwọn tó ń jọjọ máa ń drag àwọn tó ń jọkọ tó ń jọ àbí ìwé ọwọ́ tèmi ló ti fẹ́ máa bèrè ni don't read comments mommy i say baby lati baby lati ogunfe he lie for you day, day, ma he lie for me day, day. i don't have time i don't have time for bullshit tó bá ti lie for me go and answer tó bá ti lie for me he has my number tó bá fẹ́ ó lè pè mí ó ti don't come and tell me all right? <laughs> that MC olúọmọ shot him seven times ma ẹ̀hẹ́ I kí ni kí n ṣe sí olórí burúkú ni ẹ my big mommy, i'm not your mummy àmọ́ òmò ẹ rí ìwọ gan jọ criminal i love you ma go and love your mother and love your family i've never seen you before so here tó tún ti jawaba mi, bàmí mọ́bí tó ti ń bọ̀ tó lókun tó wá sọ fún mi pé ògúnfe ń bú mi tó ògúnfe bá ń bú mi ìwọ náà ló bá mi bú ògúnfe ògúnfe ò lè bú mi torí mi ń ṣe ẹran àwọn tó bá jẹ́ group of ẹran ẹ̀yin lẹ́ ń tewé lẹ jẹ́ ẹran group àti gbogbo ẹ̀ lọ́ máa dára yín lóhùn I don't have time for bullshit okay Aha. this is two thousand and twenty-four I don't have time for orí burúkú èmi àti yóò sínú sàwáwù ẹgbẹ́ àbẹ́ ìdáhùn leave that side ma as you leave that side kò dẹ̀ ní dáa fún ẹ bó ṣe ń bá mi sọ̀rọ̀ pé kí n leave that side mommy you are don't answer me my question ma olórí burúkú ni ẹ olórí burúkú mo máa dẹ̀ báǹdì ẹ níbí ó ti yé um, answer me ma My everything story story ma everything story story ma kò dẹ̀ ní dáa fún òfò lọ́ọ́ ṣe hmm. cause you wrote for topic is different what you wrote to your topic is different and your because you don't want me to talk about that person ó yẹ kí n block ẹ you need to be mú bọ̀ náà kí lorúkọ ìyá ẹ mo fẹ́ wo orúkọ ẹ náà èmi ló fẹ́ gbé lọ sáàárín àwọn olórí burúkú yẹn epe ò sínú kátígórì yìí àbó ya wèrè ni. kò ní yẹ gbogbo yín kò ní yẹ ọmọ ń bọ̀ mo fẹ́ wá orúkọ ẹ̀ oríṣiríṣi mo ń bọ̀ náà what is your name. kí ló fi ṣe. I'm looking for you. bóyá tí mo ṣe bóyá mo ti block ẹ dànù lórí orí kí ló fi ń wò mí orí Auto Bola àbí I don't want people like you on my platform face abusing mi ò ní ṣoríire mo mọ ẹrí ni wọ́n mímọ mi ló fẹ́ fi gbé mi mọ́ra the story what you are saying I should leave that side I'm not leaving any side. ẹni tí mc bá ṣùtì kóun náà Shoot wọn padà àbí tó bá dẹ̀ ṣùtì mc tí mc bá Shoot kóun náà ṣùtì mc ó ti yé what's my business with you a time is coming i don't have time for bullshit of you i'm looking for you but i've not seen you sha let me report you. you are blocked not even report you you are blocked ni. You can see all your comments, you are the only one. You are now using my mama for me. You think I'm going to be carried away with your stupid, stupid and nonsense things. Message you are giving me. What's my business? I'm telling people that you be careful. You said be careful that don't talk about that one. Money they should leave you. I should <laughs> I'm telling people Me first, sọ call. ìwọ fẹ́ dáre rẹ̀ tìmí síbi mi ṣé mo dẹ̀ ti block ìyá ẹ̀ ti gbó orí ẹ̀ ti burú mọ́ tilẹ̀ láyé budget. So I'm telling you guys, be careful. I'm just telling you this story. You understand what I mean? You know the these two people I mentioned now, they are prominent in the they are they are celebrating now, Nigeria celebrity. The two of them, Lanko is a celebrity of Nigeria. Lati is the chairman, current chairman of àwọn kí ni wọ́n ń pè wọ́n ṣe tamper ni àbí tamper with your brain ṣé mo purọ́ èmi yẹn lẹ́nìkan máa máa yájú sí lẹ́ máa máa yájú sí ẹni tó jẹ epo mi tó jata mi o mo yẹ tó bá jẹ́ pé ń sìn ni mo ra tíkẹ́ẹ̀tì tí mo ná each person tí mo ná up to two thousand something dollar lórí wọn yàtọ̀ sóúnjẹ yàtọ̀ sóòtẹ̀ ṣe máa ń sọ pé uh, four million almost be five i mean four million sí orí ẹnìkọ̀ọ̀kan a máa sọ pé o ṣé ẹ fẹ́ yájú sọ̀gá yín ni èèyàn kì í yájú sọ̀gá ẹ̀ ẹni tó fún wọn níṣẹ́ thirty thousand excuse me etí lisi gan sọ tó sọ pé òun fún Ronke Oṣòdì Òkè ní owó níjọ́ yẹn iṣẹ́ thirty thirty thousand nígbà tó sọ pé wọ́n fún ọ níṣẹ́ yẹn thirty thousand náà máa ń gbà pàrọ̀ bẹ́ẹ̀ ni míì máa ṣe lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni thirty thousand pàrọ̀ àwọn tó ń gbowó dáadáa ń gbà yẹn tí ó sọ yẹn fúnmi eh, ọmọ fúnmi martins midé martins wà náà àwọn tó ń gbowó dáadáa nígbà tí lisi sọ yẹn midé wà náà àwọn tó ń gbowó dáadáa ta ló ń gbowó dáadáa ń gbà yẹn àwọn tó ń rè mí dé ló gbowó jù lára àwọn tó nígbà yẹn tó ń gbowó ní tó ń ṣe yorùbá so mo current ni so ohun àtọ́ lòun fún ìyàbẹ̀ oṣòdì òkè lówó yẹn àwọn kan jáde pé irọ́ ló pa òun oṣòdì òkè dáadáa kò lísì lè máa purọ́ mọ́ pé wọ́n parọ́ mọ́ wọn pé oúnjẹ tí wọ́n kó wá pé wọ́n kó oúnjẹ kan wá láti ìlú London o ni wọ́n ti ń kó oúnjẹ ọmọ ẹ̀ wá o ọ̀n tó bí ọmọ yẹn fún afcas ni afcas tó bímọ fún tó yẹ pé ó máa ń fẹsẹ̀ gbálẹ̀ lẹ́kọ̀ọ́ ni bọ̀bọ̀ tí orúkọ ìṣèdè òkè bímọ fún kò ní gá kò ní go mi ò fi yọ̀ náà àwọn ọmọ tó ń ta pepelina bọ̀bọ́ yẹn pepelina ló ń ta ọmọ wọn máa ní ẹ eh, afcas ni wọn máa gbẹ́rìn kan múra a máa ṣe dáadáa fáwọn kan kan máa máa ṣe bí ọ̀gá fún wa máa máa ṣe bí story táwa mọ̀ tẹ́pà orí wọn face to face ni kò ṣe pé ẹnìkan fún wọn fún wọn ló wà wá àwa ẹ̀pù wọn ni. so mo kàn sọ fún yín sìn the guy now dey sentence that guy in life imprisonment imagine that time and i'm telling you another story do you know why this idiot tó fẹ́ fi system lọ darí mi pọ̀ mọ́ àwọn olórí burúkú àwọn òsìnwó ẹranko koto, wà lórí social media ẹnìkan fún mi máa fún from Minister, twenty cents o thank you kọ́lọ́mù àmísàn ilé ẹ̀sán rẹ o hmm, tó ẹ̀sán star yẹn thank so much. Hmm. ẹni tí. àwọn tí ó wá ṣe mọ̀ pé nínú show Dubai tí mo sọ fún yín yẹn many set up ni wọ́n fẹ́ set me. nígbà yẹn to God who made me apart from pé ṣé tí ó ń sàn torí ẹ̀ mo mọ̀ pé anybody wá ti fẹ́ jà ẹ́ lólè the next thing tó fẹ́ rò sí ẹ next thing next opportunity next available thing tó tún lè ṣe fún ẹ ní pé tó bá fẹ́ sọ̀rọ̀ àbí táṣe bá fẹ́ tún kó pa é dànù anybody tó bá ti ní mind láti crook in the beginning tí ó ṣe pé bóyá mistake wà àbí shortage wà tó yẹ pé wọ́n wò pé a fẹ́ lọ gbá ilé ni ẹni tó bá fẹ́ lọ jà ẹ́ lólè wọ́n ló lè wá láti ṣe kí ni ó wá láti pa láti jí àti láti parun ni ó ti yé they want to set me up lára set up tí mo tún sọ náà lánàá òun náà tún ni ànádá wọn tí mo sọ pé wọ́n ní kí n wá láàárọ̀ yìí ni mo sì sọ tí mo ní bí anet wọ́n fẹ́ set mi débi pé èmi máa wà lẹ́wọ̀n bí anet ló máa máa hàtà sí pé òun ló ní show yẹn òun àtònírógbó wọ́n ti tún in fact ibi tó ń fòró mi dé wọ́n change date yẹn ńgbà tó tún yá because they want to hijack it they want to take it but wá di pé kò ṣe hijack tí wọ́n ṣàrí pé obìnrin ọlọ́run strong ó wà pẹ̀lú mi wọ́n wá wò pé kàkà kékun má jẹ̀sìn tí kakú fi ṣàwádà nù. mo bá wọn ní office, director office hotel ní Sheraton Dera tí mo fẹ́ lò bí mo ṣe ń bọ̀ tàbá gbogbo nǹkan tó ń sọ mi pé ti rẹ́dì wọ́n kàn sọ fún mi pé kò ti rẹ́dì ni they cancel every gathering for the people to also go ṣó ti me? mẹ́ẹ̀ ọjọ́ tá a dán pa fẹ́ ṣe bí pa fẹ́ ṣe ní on the twenty o kó wá di on the twenty one ká tó ṣe míwàá àwọn ẹlòmíì book date wọn sí on the twenty one morning pé tán bá ti ṣe tán báyìí wọ́n máa wọ plane láti máa lọ ṣó ti eyín padà wọ́n wá gbé kúrò wọ́n wá change ẹ̀ sí another day ó ti eyín they wanted to set me the eventually ọmọ tó fẹ́ bá mi ṣe lára àwọn ọmọ ọ̀dọ̀ mi tó àwọn ọmọ tí mo lò nínú crew yẹn tí mo rán níṣẹ́ irú yọ̀mí yẹn mo rán níṣẹ́ wọ́n ló wà lamẹ́ríkà ń sí tẹ́bárì is a big boy now mi ì rí bọ̀ instant o i mean of recent o but nígbà yẹn náà kì í ṣe ọmọ kékeré bọ̀ ṣé ọmọ pé téèyàn bá wà tó bá ń wá owó ẹ̀ tó ń stand ó dẹ̀ tó ń kọrin ó máa ń ṣe jingle wọ́n fẹ́ set mi kí n wà lẹ́wọ̀n òun ni mo ṣe ni wọ́n fi mọ́tò wọ́n fi mọ́tò lọ̀ mí all this time tí n bá dúró sórí ọ̀rọ̀ àwọn eléyìí òun lè lè ṣe wá ló fi fẹ́ kẹ́mi sọ̀rọ̀ mc kò ní dáa fún ẹ ìtò bá ní ọ̀gá ìwọ àtàwọn ọ̀gá ìtọ́jọjọ máa ń sọ̀rọ̀ MC ẹni tí sáríà fún lówó ẹsà bọ́ọ̀dù ni lọ bá ẹsà bọ́ọ̀dù àbí mo jẹ owó sáríà ni ó tún jà mí lólè ni ó lè mo gbélé òkú gbẹrù mi tọrẹ ó jà mí lólè ó lè ní kémi wàá máa sọ̀rọ̀ fún kò ní dáa fún yín ni ṣe bí ẹsà bọ́ọ̀dù náà sọ pé wọ́n fún ten million jọ́sí náà sọ pé wọ́n fún ní ẹ̀yin tẹ́ máa fẹ́ káwọn kan gbowó kémi máa máa speak mọ́tò ló máa pa gbogbo yín tẹ́lá ló máa gun orí yín ọ̀tá ṣíta ẹ̀gbọ́n ló máa bà yín gbogbo ẹni ẹni bá yọ mí lẹ́nu láti máa fẹ́ divert mi ẹ yá wèrè ni mò ń sọ̀rọ̀ ó ní don't say that in Nigeria story story I'm telling guys people that learn from this I watch a story a life something somebody is now sentenced to life imprisonment in Dubai because they ask him to go and pick somebody some I mean some things because he's a pickup driver. He may be an innocent person, and I'm using this, and what the story I'm telling now can also give light to these things. And this one was telling me, it's a story story. Forget about that, because that involves celebrity of Nigeria. Ofuleshi. Ofo! Gbogbo yín tẹ́ bá rí pẹ̀ fìtálẹ́fẹ́ Kenny ló hàt ńjọ́ ẹ̀ ló mi ò ní kó bá mi pè ló hàt bíi pé bóyá iná tó bá ṣiṣẹ́ tán gbogbo máa fẹ́ máa hàt bíi pé wọ́n jẹ́ nǹkan kan àwọn òfo agbófìfo. Agbófinfo. A lot of people have been set up by criminals, especially Nigerians. The person who called this driver, this person, is a Nigerian too. Oh. The person who owns this, they are exhibits. Normally, when you have, for you to know that they actually want to put the load in case if the load didn't come out, for the taxi driver to go for it. They purposely and deliberately because if your goods come and you want somebody to pick it for you, what are you doing? That you cannot go to the airport yourself and pick it up. And then you can tell the taxi, okay, I want to use you. I want to pick something in the airport. We go together. When I carry it, to you you use the car. Why are you sending driver? Nígbà tó kì Uber delivery àbí in kan all those pack and this year, shell and all, all those um, delivery stuff in America and Canada here I'm one I register for two of it before you go they will even you are be the one to buy something and if they ask you to pick a, something up they know that they are the one that tell you to pick it up if life is difficult for you wherever you live it's better for you to take your leave ask them you can go back to your country first instead of you to fall into trouble because you want to survive. And a lot of people, they take advantage of people who are in need. Because some people they now believe that Atewela is starting here, maybe it will be gbagbakugba. Àìlówólọ́wọ́ òparin lórúkọ dá mí ìdẹ́ mí ìdẹ́ ń ṣe mí ń ṣe olóṣì will remain blessed. Tí Jésù máa fi padà dé, no matter the matter, I will reach till I die because richness, the truth is richness. The truth is a richness that nobody can buy. My attitude and the kind of spirit God has given to me cannot be taken away from me. I'm take, telling you, if I want to tell you experience, and me, they've set me up. Nobody do that for me. Gbogbo wọn kú dànù on you mi ì ṣépè fún wọn o lè ṣèkà fún mi kó tètè bẹ ọlọ́run ni bí ọlọ́run jẹ́ ọ dáríjì ẹ kó dẹ̀ bẹ̀ mí bọ́ tó bá wèé po ti ṣàṣegbé kó ṣàṣegbé kọ̀ọ̀kan ọdún tèmi bá fi sunkún àbí tí n bá bẹ̀bẹ̀ tí mo ń bẹ ọlọ́run yẹn ẹ̀san àwọn ogun ọ̀run ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí suddenly wàá rí crash ẹ ò ní dra they do it for me also apart from those ones mo sọ yẹn bọ̀ tó bá jẹ́ pé ní Dubai kẹ̀dẹ̀ rí kí Stella Barin ń jọ yẹn lọ́hùn kó jẹ́ pé wọ́n wá mú àwọn èèyàn bí nǹkan kan wà nínú ẹ̀ ṣé wọn ò ní sọ pé Auto Bola ló ra tíkẹ́ẹ̀tì fún wọn ṣé wọn ò ní sọ pé Auto Bola ló invite wọn wá pé kó wá ṣe MC tí wọn ò dẹ̀ mọ̀ pé nǹkan míì ló fẹ́ gbé fún wọn àní nǹkan tó ń fẹ́ gbé tẹ́niyẹn kò dẹ́n ṣe mi mu ní mi ò ta wavon ó lóun ń ta ni á kówó òṣìwòṣì sí ṣọ́ọ̀bù wọn máa fi bójú pé nǹkan táwọn ń ta nìyẹn majority of those people tó máa ní wọn ní ṣọ́ọ̀bù yẹn tó ń dẹ̀ máa ka million million fún yìí kì í ṣe tó ń tà ní wọn kàn fi bójú ni ṣé wọn ò ní sọ pé Auto Bola ló ra tíkẹ́ẹ̀tì fún lanco àti latin pé wọ́n tún mú wọn ṣé wọn ò ní sọ pé mo fi wọn èmi ni mo lẹ́rù èmi kọ́ Stella Barney tó wà tó ń fi àwọn ọmọ ṣe tráfíkì tó wà ní Dubai up to date òun ni òun ló ní few days ó dẹ̀ rí pé bóyá mo fẹ́ ṣe kíní ó ti rárí pé mo ra tíkẹ́ẹ̀tì ló súnmọ́ mi gbágbágbá because ó bìlẹ̀ pé opportunity lélẹ̀ láti jẹ́ kán lè bá ń gbẹ́rù ó máa lóun rẹ̀ nítorí ẹ̀ each time tó bá ti fẹ́ gbé ọmọ láti nàìjíríà wọn ló máa gbé wọn lọ lé babaláwo tó bá ti gbé wọn lọ lé babaláwo wọn lọ kán lọ dè wọn mọ́lẹ̀ wọn búra wọn àgbà gbogbo nǹkan ara wọn á ní tó bá ti ṣe wèrè wèrè máa ṣe wọn létà làwọ again á kó ẹrù fún wọn ṣé àwọn orú ẹrù tí wọn kó fún wọn ni wọn dẹ̀ máa sọ pé gbogbo nǹkan tó bá ti discuss kan máa sọ síta wọn máa sọ pé tó bọ́lá ò ní secret ẹ jọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn tó bá pẹ́ wọ́n mú àwọn yẹn ń jọ yẹn àbí tí nǹkan kan exhibit kankan contraband kan wà nínú ẹrù yẹn tán bá mú un ẹjọ́ tí ó máa sọ pé òun lòún ní. ṣé ẹ rí i pé ọmọ tó jókòó sẹ́gbẹ́ mi wọn ò ti jọjọ plan ẹ̀ pé òkè o ẹ sọ fún pé Auto Bola ló ní ẹrù yẹn o kó ti fún Akene Roda ní owó torí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti di pàdé ní Akene kò mọ̀ wọ́n rí ọmọ tó wà lọ́dọ̀ mi náà tó ń jẹ́ Fẹ́mi ń gbà yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ l'Akene Roda tó ń ṣe ba nínú yàrá tó sùn báyìí ṣe ló bẹ́ẹ̀ lé lórí bí kò ti mọ̀ rí ó rí ṣe ló bẹ́ lé fẹ́mi lórí bíi pé ó ti mọ fẹ́mi rí bíi pé tó ti ń fọwọ́ rò má sí fẹ́mi tó ti ń bá fẹ́mi ṣeré tó fẹ́ bá fẹ́mi sùn nìyẹn ìyẹn ọmọ tó ń gbé lọ́dọ̀ mi tí mo fún ní accommodation. ṣé ti yé bóyá and after ìgbà yẹn gbogbo àwọn tó gbé lọ́dọ̀ mi yẹn gbogbo olódìdàkudà ẹ ṣọ́ pé kì í ṣe nǹkan táwọn girls yẹn fi ń live for living àtàwọn boys wọn that's what they do for living they set people up they destroy people's life ayé èèyàn bàjẹ́ kó kàn wọ́n àwọn tó ń tó ń gbé àwọn ẹbí wọn ọmọ ìyá wọn ọmọ bàbá wọn tí wọ́n ń sùn ẹ̀ sínú kọ́ńkú dànù twin sister wọn tó máa pa dànù tó máa gbọmọ ẹ̀ tó máa gbé sọ́dọ̀ ìkan wá wá sí wa pé the story you are telling that's not the story we are saying you should be talking about Soji what is my business with Soji what is my business with èyí tó dárúkọ pé ògùn fèkó dẹ̀ ní dáa fún Esabod Esabod I'm, I don't want you to distract me. That's why I'm just looking at you. You told people to be blogging the story of mommy. ibi tán ti gbé jáde. Ṣóṣẹ̀ jáde ni. Ipò gbẹnu tán. Ẹni tó bá ṣe tó bá lórúkọ mi lórí social media yìí. I have a copyrighted. I will, I will strike your account if I feel. Okay? So don't mingle, don't try nonsense with me. Bó ṣe sọ pé mo fún ẹ lẹ́gùn right yẹn ní ìlú Tọ́kì tó ló ní Irish yẹn. Ò ń gbọ́? this time around battle to finish ni you don't mingle you don't you don't try nonsense with me okay o lè jókòó kó máa bí ipò wise o ti jókòó àwọn kan to bá ti gbé o máa fẹ́ tó máa bá tó máa lọ sọ pé kó wá bè mí orí ẹ ti dàrú àwọn tó ẹ jókòó tẹsẹ pé ìwọ fẹ́ jókòó bí bóso o máa crash olóòó lọ sẹ́wọ̀n rí sọ ma gbogbo fídíò tó ṣe ẹ sábọ̀d gbogbo ẹ̀ pátápátá ló ń sọ pé olóòó lẹ̀wọ̀n rí ó máa ṣì fẹ̀wọ̀n lùgbà bó fẹ̀wọ̀n lùgbà ò ní jáde láyé ó máa ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n dẹ̀ ló máa kú sí bá ṣe ń jẹ́ tèdùmàrè àdàbí tó yẹ pé gbogbo ohun tó ń ṣe lórí social media yìí ó glorify ọlọ́run ó dẹ̀ glorify ó jẹ́ nǹkan tó dára tí ò ń ṣe nǹkan burúkú ló máa ń gbè lẹ́yìn ìwọ ló máa rán èèyàn kan wá láti wá distract mo rí message tó ṣe ó rè pé mo mi ò kàn fẹ́ dárúkọ ẹ lórí platform ni you are ismailo yóò da epo èrò dàgbà agbóṣiwó ló dà àwọn olórí burúkú tó ń ba orílẹ̀-èdè jẹ́ mo ń sọ̀rọ̀ ń sìn with authority ni ọ̀rọ̀ tí mo sọ ń sìn mo ní mo ra tíkẹ́ẹ̀tì fún Latin àti Lanco wọ́n fẹ́ gbé ẹrù lé wọn lóbodè rí àwọn èèyàn kan nísìn mo pìtì ẹni tó yẹ pé wọ́n rán lọ sẹ́wọ̀n life imprisonment ní Dubai meanwhile many of you lẹ́ máa ti lu àwọn ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá ti ní wọ́n fẹ́ mú wọn báyìí tó yẹ pé ẹrù yẹn máa gbé sọ ẹ máa shift ẹ̀ sórí àwọn ọmọ innocent ọmọ ọlọ́mọ ẹ máa shift ẹrù burúkú yín ẹrù ayé ẹrù wo yín ẹ máa shift ẹ̀ sórí àwọn ọmọ ọlọ́mọ orí yín burú ni mo wá ń sọ̀rọ̀ bí onídàásán wíwí we are telling you talk about this oh ní soríire ìwọ tó wà lábẹ́ tó níwọ̀ bẹ́ẹ̀ kí bẹ́là yẹn mọ́tò ló máa pààyà sí stag mọ́ ló máa ba ikú burúkú ló máa kú orí ẹ̀ burú mo rí wọ́n ti tag mi gbogbo ibi tí ẹ sábà náà àbí kò ń gbé ibi tí ọmọ tí ọmọ ẹ ti ń sọ̀rọ̀ sọmọ mi wà mẹ́rin kò lè dánú bí èmi kò dẹ̀ lè ṣe anything fún mi kò lè bá múdù mi jẹ́ múdù tí yín ló ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ a dẹ̀ rẹ́dì láti crash gbogbo yín ẹ̀yin ọ̀tá yẹn àtẹ̀yìn ìka yẹn kì í ṣe àwa ọlọ́run ló máa crash yín enough is enough of your bullshit ní orílẹ̀-èdè ṣé rí pé téèyàn bá ti ń ṣèkà ó máa ṣera ẹ ẹ ti ṣera yín ẹ mọ ni ẹ ti ṣera yín pa. somebody now ẹnìkan tó bá yí pé the guy was being can settled so if you are doing uber or pickup no uber not uber like you are doing that taxi pickup personally that you are not register, you are not being called nígbà tí mo ti wà lórí bí báyìí sìn tí mo jókòó sórí bí they gave me a lot of iṣẹ́ pé kí n lọ ṣe but èmi àtọmọ mi la máa jọ ń ṣe ńgbà mìíràn ọmọ mi ní ẹlẹ òtútù yẹn náà bá ṣe wà nínú òtútù ó kó sí lára ó kó sára ẹ̀mí gan torí that was the date mo sáré ríṣẹ́ kan mo ní mo ní ìdòwò sáré sáré sáré ó kó sí èmi gan lára ó kó sọmọ mi lára and the earth is wet bó ṣe fún mi nísìn àwọn ló máa fún mi ní nǹkan tá a máa fẹ́ lọ rà ó ti yé yín àwọn nǹkan tá a máa pick up but tó bá jẹ́ pé èyí tí mi ò register tí wọ́n register tí mo lọ ṣe private personal pé kí wọ́n gbẹ́rù fún mi ṣé mo mẹ́rù tí wọ́n fẹ́ gbé fún mi ni so mo ṣe sọ fún yín pé ẹ̀yin tẹ́ bá ń ṣe personal àwọn kan dẹ̀ ń ṣe personal àbí torí mo mọ̀ ń gbà ìgbà táwa ń ṣẹ́ta some people ọkùnrin kan ra ó ra kí lorúkọ ẹ̀ ó ní kí lorúkọ mọ́tò yìí Sienna ó máa wá fi ń kérò ní ṣẹ́tà lọ sí Ontario ó ní iye tó máa gbà lọ́wọ́ wọn ó lè kó àwọn fámìlì mẹ́rin á ṣáàjì wọn bóyá ó mọ iye tó ń ṣáàjì wọn kán wá dọ́nà kó wọ́n lọ sọ pé wọ́n mú wọn àbí kí nǹkan kan ṣẹlẹ̀ nínú kinní wọn yẹn tí wọ́n tiẹ̀ tún yàtọ̀ wọ́n ti kúrò ní airport tó ti yín mẹ́rin so i'm telling you that you should be careful ibi tó ti ń wà àtijọ́ àti mu kó má rí pàdé ohun tó máa jẹ́ mò ń sọ̀rọ̀ yẹn olórí burúkú kan wá fẹ́ divert mi ó fẹ́ gbé mi lọ bá ògùnfẹ́ ó lẹ́nìkan jẹ́ ògùnfẹ́ ṣé mi jẹ́ran ni èmi ò ń ṣọ̀bọ̀ ẹ̀yin tẹ́ wà ní zoo country ní kẹ́ lọ bára yín fà ẹ̀yin animal skindles ní kẹ́ lọ máa bára yín fà àmì ìwò máa bí yín bàjẹ́ èmi wà ní fracas yín àbí mo wà ní orí burúkú yín olófò àgbà ìyá èmi mo ní kẹ́ sọmọ yín nù ni kò sí nǹkan kan tẹ́ lè ṣe fún story yẹn tó ń ṣẹ̀ṣẹ̀ gbé yẹn three years ago ní nà án three years ago ó ti lé ní three years tí ọmọ mi tí wọ́n ti bá ṣe interview yẹn it's no longer fresh ìgbà tó wá ṣe interview yẹn wọ́n sù mí sí court ní january ní december àbí ní november january first wọ́n pa bàbá ọmọ mi that the same january bíi fourth kọ́ ni wọ́n gbé ọmọ mi ṣọlá wá the three wọ́n pa pa tí yín náà bá yín bá ṣe ń sọ̀rọ̀ ń sìn àwọn èèyàn tó ṣèkà yẹn wọ́n ṣe sọ pé ìlú nàìjíríà le bẹ́ẹ̀ náà ló le mọ́ wọn bẹ́ẹ̀ náà lára òtún wọn ara òrókun ara òrá adìyẹ a lot of people tó ṣèkà fún mi lónìí wọ́n lè sọ pé wọ́n wà nínú nǹkan kan bọ̀ tó wọ́n tún wà nínú wàhálà so ohun tó bá ti mọ̀ ọ́ ṣe máa ṣe lọ ó máa jèrè ẹni kò sí nǹkan tó mọ̀ ọ́ ṣe tí ò ní jèrè so but èmi ẹ̀yin tẹ́ fẹ́ divert mi yẹn i don't have time ó máa ní time tẹ́mi fẹ́ ní time fún yín tí n bá ti ní nǹkan tí mo fẹ́ ṣe tó dá mi lójú I don't allow ẹni olórí burúkú kan ẹni tó bá ti jẹ́ tọ́ọ̀gì ọmọ gáràjì ẹ máa ṣiṣẹ́ gáràjì ìyá wèrè tó máa ń ṣe olórí àwọn òsínwín ẹ lọ máa ṣiṣẹ́ wọn tí wọ́n bá ṣẹ̀ mí nígbà tó bá ti wù mí láti tọ̀rọ̀ nípa wọn I talk about them you don't direct me what to do at my own time I'm not your slave and I'm not your I'm not your girl mo ń ṣọmọ ọ̀dọ̀ ẹ mi ń ṣẹgbẹ́ ẹ yẹn kó ṣì lọ àdàgbà má dànù ṣùgbọ́n mu. wọ́n láìkẹ́ bẹ́ẹ̀ yẹn ló lọ sílé nígbà tó dé kútọ́nù yóò fò. Lanko Lati is the chairman of NTP àbí NT kìíní kan ló ń pè ṣé mo ti ra tíkẹ́ẹ̀tì fún yín lọ Dubai tí wọ́n bá ti fídì yín rí ẹ má máa disrespect ẹ̀ tí wọ́n bá ti ṣàánú fún yín rí ẹ má máa dájú ẹ má máa yájú sí ẹ jẹ oúnjẹ yẹn tán ẹ máa tún máa ṣe bí ọ̀gá lórí ẹ sin wímọ́ tilẹ̀ ni ó ní mò ń sọ yẹn kẹrù yín lọ mọra yín lẹ́rú kí wọ̀fà yín lọ mọra yín ní wọ̀fà kí yóò yín má máa ṣe bí ọba mọ́ kẹ kó sì dànù sí gbó kẹ bọ̀ fẹ́ tó jù yín lọ èmi kọ́ mo ṣe yín àṣírí yín ò ní bó your mind no touch ground. so kí tó máa lọ sí i be careful ṣé ti rí ẹ kó ṣìdànù sígbó báyìí sí sí this one is very good this this is oil actually it's good for your body your body will be soft succulent okay. Koidon is not a bleaching things. To bá pupa tó dúdú, it's good for all purpose. All right. You see? It's good for all purpose. Kò dẹ̀ wọ́n mo ti sọ fún yín. If you want to buy ten, you see, you can use this for one month. All right? Did you see? Did you see? Can use it for one month. It's good for you natural tó bá dẹ̀ rí pé skin ẹ ti fẹ́ máa bàjẹ́ natural èmi ò ṣe é bẹ̀ níṣẹ́ dé tòlùtò tẹ máa wá sábẹ́ platform tẹ máa fẹ́ divert mi o ó ti yẹ yín ẹ̀yẹn ẹ̀ tó bá wá sọ́dọ̀ platform tó wá ń sọ̀sọ̀kúsọ èmi ò ṣe estimate yín o kẹjẹ pé má fi báyé yín jẹ́ ní dáa fún yín. So you guys be careful. Whatever you are doing, they're setting people up. Okay? The other guy, they just want to make use of that man. If that guy is uh, the owner of that goods actually supposed to follow the driver, so if you are going to pick something like that, they give you a, um, um, a, a contract like that, somebody should follow you. The owner should follow you. you. Your own is just to pick the person you the owner supposed to go inside with the custom and clear and tender his identity and get whatever he wanted he, I mean they send or he order from other country okay you should be the driver alone be wise don't say because of hunger today because you need money you want to survive okay and you don't want to do evil thing, you don't want to follow fraud stars, don't want to do bad thing, you want to work. And they give you that work now to, to put into trouble. And after the moment you are being arrested, do you know what they do? The person could not be found. They are not even tracing that person. So, because I heard that the family said, I mean, President said something that he's going to if he notice eventually that they are telling lies that he's going to be mad with them you understand me I'm just using this as a sample that the person can be set up he can be set up and also it's possible they owns it okay maybe after when there was no work again the guy want to be selling Indian hemp he want to be selling that weed I'm not saying that o but they do set people up because a lot of Nigerians also are doing bad thing a lot of àwọn lot atrocities àwọn share tó one ní Dubai majority are from Nigeria another àwọn ìlú do a lot wà níbẹ̀ tó tún ń ṣaṣẹ́wó ṣé India share ń ṣaṣẹ́wó ń bẹ̀ nù. No? They used to be with their family. Àwọn Filipino. Yes, I think so. But Nigeria mainly. And Africa. And a part of people who sponsor who always take uh, people to that place. Òun náà ni mo dárúkọ fún yín sí. So olórí burúkú ẹ̀ tó lòṣì tó sọ pé Becky Bella kémi pé that's not what you are telling me you want me to go and attack somebody for you mọ́tò ló máa pa ẹ́ ẹni tó rán ẹ ẹ ní ṣàmọ́dún ikú burúkú lẹ máa kú ikú oró ikú àìtọ́jọ́ lẹ máa kú dànù olórí burúkú don't come under my platform i don't want your bullshit alright i don't want your bullshit ẹ kó ṣìlọ kẹjẹ ká ríran criminal everywhere. tó bá jẹ́ pé níjọ́ yẹn mo ní mò ń sọ yẹn tó máa mú ẹni yẹn nígbà tí mo tún wá dé many things wọ́n ti ṣe fún mi àwọn èèyàn máa ń ṣẹ̀tì èèyàn ọ́ ìgbà tọ́mọ mi máa ṣe six years birthday ṣé six years ló ṣe ń gbà yẹn àbí eleven years birthday i mean mo ní eleven years eh, ṣé six years ló ṣe ń gbà yẹn àbí seven years birthday ni wọ́n wá sọ fún mi pé àwọn kan wá láwọn bí o mọ̀ wọ́n déédéé ìyàbò ilé mi wọ́n náà fẹ́ kinní náà wà a fẹ́ wá ní àwọn fẹ́ àwọn fẹ́ mu drink o wọ́n lè mi mọ̀ bí wọ́n ti ra drink wọ́n máa ń ra kí lórúkọ ẹ̀ torí tí n bá travel ngbà yẹn you can only buy uh, if you want to buy alcohol mo máa ń ra what is name of this um, this uh, this port wine ní airport ngbà yẹn so tí n bá ti ń travel àwọn èèyàn máa sọ pé torí o ní right láti ra certain amount tó bá ti jẹ́ kó travel ń bọ̀ ni but ní ìgboro tó bá rí lọ́wọ́ ẹ̀ common beer àjàjà ní ṣájà yẹn tó bá rí lọ́wọ́ ẹ̀ sí crime team so ìyẹn bó ṣe jẹ́ ṣebí the same story the same malaika sule náà ni mo sọ pé ó gbé hundred dollar fún ó fún ọmọọṣẹ́ mi ní hundred dollar ń jọ yẹn lọ́hùn gbà tó fẹ́ padà sí nàìjíríà pé òun máa ní kí bọ̀bọ̀ kan wá gbà lọ́wọ́ ẹ̀ because wọ́n fẹ́ lo ọmọ tó wà lọ́dọ̀ mi yẹn ó lò máa sọ pé kán wá gbowó yẹn lọ́wọ́ ẹ̀ mo wá níbo ló fẹ́ gbé lọ fún kí ni wọ́n fẹ́ fowó ṣe ó ní wọ́n fẹ́ fún bọ̀bọ̀ lédì kan tó wà lẹ́wọ̀n pé ọ̀rẹ́ òun pé àbúrò ọ̀rẹ́ òun ni ẹni náà pé wọ́n mú fún drug níbi bẹ̀yẹn akamóyè àwọn èèyàn yìí tó máa kó ẹrù sórí wọn sórí àwọn èèyàn tó ń ṣe nǹkan orí burúkú so bọ̀bọ́ yẹn ọkàn mi tún sọ fún bóyá torí ìgbà tí ìlú le yẹn bóyá wá sọ pé òun fẹ́ máa ta gbó ẹ ti understand bóyá ó sọ pé òun fẹ́ máa ta gbó àbí kó rò pé kó máa wá nǹkan kan fi survive ṣó ti yẹ yín òun ni mo ṣe fi kíní yẹn ṣàkàjúwe pé it's possible kan set èèyàn up and it's possible kó jẹ́ pé ẹnìyẹn náà irú dírẹ́bà yẹn kó jẹ́ òun fúnra rẹ̀ ló ní torí wọ́n ní wọ́n wọnú mọ́tò ẹ̀ pé wọ́n dẹ̀ rí ipò mu pé inú mọ́tò ẹ̀ rùn fún wíìdì pé màtán lọ ṣe investigation tí wọ́n wá ti mú ṣó ti yẹ yín mẹ́rin tán ti mú bọ̀tí tó wá bá fún mi ni pé ókè tán bá ló fún wọn ní idn tó lẹ́rù ó lẹ́ni tó pè òun láti jẹ́ kí wọ́n wá rí owó kán lè kóun lọ gbẹ́rù yẹn ó lẹ́ni tó pè òun yẹn ó lóun ò rí pè mọ́ òun ò dẹ̀ ní id ẹ̀ lọ́wọ́ ó ní ìyàwó ẹ̀ lóun máa ń bẹ́ni yẹn sọ tẹ́lẹ̀ wọ́n ní tó bá ń bẹ́ni yẹn sọ ṣó ní rìkọ́dì ẹ̀ lọ́wọ́ lóun ò ní lọ́wọ́ ṣé ti yé yín torí pé tó bá jẹ́ pé tòótọ́ ni ìgbà tó kọ́kọ́ ń bẹ́ni yẹn sọ̀rọ̀ tó wá ní wọn lọ́mbà ẹni yẹn ò lọ́mọ́ ń sìn ẹni tó ń sọ wípé ó ṣẹ̀tẹ̀ ọkọ ẹ̀ ọ̀bọ olóòpè tó ti wá mú ọkọ ẹ̀ tó ti mú sí prison àtìmọ́lé station wọn ò tí ṣẹjọ́ òun bá ẹni o ní opportunity láti máa bá ẹni yẹn sọ̀rọ̀ another way tún rè you have opportunity to be speaking with that person are you getting what i'm saying no now you say your husband is innocent now you have opportunity to be speaking with the person that called your husband to go and pick up those goods you could not record them and you say you don't know you are going to come to Brekete you could have record them even if you don't know that you are going to call I mean come on Brekete you don't know that anytime even if maybe you want to go and check your husband in Dubai or you still want to you know you record for a purpose so the story is somehow to me also like why are you not recording the person that you said he set your husband up and you are not recording the person when you have opportunity to speak with the person so onímọ̀ maybe because life is hot and difficult for that man for that guy that they say they sentence maybe he started doing some illegal things in Dubai and a lot of people also like Dubai a lot of people also do you know what they do do you know what they do they are doing a lot of bad things that's why also Dubai people they reject them they said they should chase them out of their country I know my people when I leave when they um, phobia, I mean, what they call it. That time there was problem in South Africa. A lot of people say, ah, Auto you are you you speak you don't speak frequently, you don't speak about it, you know, that time, and you are not supporting Nigeria. I said they should stop killing Nigeria, but at the same time, what Nigeria is doing there, I'm saying to you, it's not right. You know your home, you don't have home. Like you know you don't have a home. And you now get to a place again you now misbehaving okay xylophobic okay xylophobic xylophobic I was saying it that I live in Dubai o oh. I, I mean I live in South Africa o oh. I know the way South Africa I mean Nigerians are behaving and that's why they say a lot of them they don't like me o oh. ah can the people the way I'm doing things now can any criminal like me It take grace of God for people to like me. It take the it good people will like me. Those who love the truth. The truth is hot. It's never a friend to anybody. Crime is not a friend of those who fight it. So you got to be security conscious as well. If anybody want to steal your things, they fight you they will never think of good about you àwọn èèyàn kan máa sọ pé anybody that is talking about celebrity that wanted to bring them down àdàbí tí celebrity ò bá àwọn ọ̀pọ̀lọpọ̀ celebrity tí wọ́n bá jẹ́ pomi tí wọ́n já tami tí mi ò ṣe dáadáa fún wọn rí tí mi ò ṣàánú fún celebrity rí tí owó mi ò sí lọ́wọ́ wọn tí wọ́n fowó mi fún ọmọ wọn lóúnjẹ tí wọ́n fi fún ọkọ wọn àtaya wọn lóúnjẹ tí mi ò pù smile sójú wọn wọ́n máa sọ pé ó rí àwọn kan fín èmi ẹ̀yin kọ́ ẹgbẹ́ mi ẹ̀pọ́n èmi lé ẹ pọ́n mi léni nígbà tẹ bá pọwọ́ pọ̀ tẹ bá ba tèèyàn jẹ́ ẹ pọ́n mi ó ṣòdì òkè nígbà bébì yẹn very handsome boy the husband is handsome but that's not handsome be that money is nothing is it because he's a he's a he's a half caste but ọmọ ó sọ yorùbá yorùbá nìyàwó ọmọ ìsàlẹ̀ èkó ọmọ ojú náà tó máa ń lò tó do you know all these people these people this celebrity of your kì í ṣe gbogbo wọn o you allow them to change their fuck up those one who fuck up. mi ò mọ Oṣòdì Òkè first day tí ma kọ́kọ́ Oṣòdì Òkè was long time ago kí má bàa bí pé ṣọ̀rẹ́ mọ́ ó máa jókòó sí national theatre báyìí ni. tábẹ́ lọ wo fíìmù kan ní ọjọ́ náà lọ́hùn ó jókòó báyìí sí national theatre rákan gúdù náà gbogbo àwọn alápín gbogbo àwọn eléré wọ̀nyẹn àti gbogbo àwọn ògùn gbogbo wọn bẹ̀rẹ̀ náà máa jó tó máa ti fẹ́ nígbà yẹn tó ti fẹ́ kán rí wọn láti lò wọn fún kinní kan I saw her that first time tí máa kọ́kọ́ but lẹ́yìn tí máa tún máa padà rí láyé mi ló wá bá mi ń lé ni ó kàn pè mí lórí fóònù ni kí dẹ̀ ló ṣe pè mí lórí fóònù torí pé wọ́n ní mo nice mo nice sí àbúrò ẹ̀ ó ní àbúrò òun ni ẹni náà pé ó ní mo fún un ló pé mo dẹ̀ náìsí àwọn èèyàn gan ó lóun ló fún un ní nọ́mbà ẹjọ́ mú mi ẹjọ́ mà Auto Bola ẹ má pa fóònù mọ́ òun létí mo ní ẹ má sọ̀rọ̀ mi ò mọ̀ yín ṣá mo báwo lẹ ṣe rí nọ́mbà mi ó ní ẹjọ́ òun ní ìdásílẹ̀ òun fẹ́ rí mi kí má jẹ́ ká sọ̀rọ̀ lórí fóònù òun fẹ́ rí mi ni because tó bá ti sọ̀rọ̀ owó yẹn ó ti ó possible kí n má fún ládírẹ́sì lémi tó bá dé gan torí wọ́n mọ lémi kí n má jẹ́ kó ṣí géètì mi mo dẹ̀ ní no problem mo lọ́jọ́ òun ló fẹ́ wá ó lóun máa wá lọ́la oníṣòwò lè wá lọ́la ó lè ní ti lọ ó máa wá lọ́la ó dẹ̀ wá very early in the morning kò ṣe láàárọ̀ kùtùkùtù bẹ́ẹ̀ náà bí nine kò tó tẹ̀lé ẹ̀dẹ́ eleven mọ́tò tó gbé wá gan bíi uber bá bíi taxi ni mọ́tò yẹn báyìí àwọn Toyota Corolla pẹlẹbẹ tó máa ń pẹlẹbẹ kí n tún ṣe àwọn two thousand and two two thousand ìpẹlẹbẹ bíi nineteen ninety tó ń ti pẹlẹbẹ yẹn no pencil light Toyota Camry pẹlẹbẹ yẹn pencil light yẹn ló gbé wá ní ọjọ́ náà ló pààkì sẹ́nu ọ̀nà lémi mo dẹ̀ ṣe ti rí láti ta bó ṣe ti dé mo ti nínú kámẹ́rà mo dẹ̀ ṣílẹ̀kùn fún mi ì sọ pé ó bá tọrọ owó lọ́wọ́ mi nìyà ọ́ ó lóun ò lówó tóun fòun fẹ́ ṣe lọ́ńṣì òun àtọkọ òun kọrin ó kọrin ó lóun fẹ́ lọ́ńṣì fíìmù kan àmì sọ́ǹgì orin kan tó kọ sí gbòòrò ó kọrin náà ṣe bí mísíṣà ló pe rẹ̀ náà ó lóun fẹ́ lọ́ńṣì ẹ̀ òun ò lówó tóun fẹ́ lọ́ máa fi kaṣọ pé wọ́n dẹ̀ ń béèrè aṣọ yẹn gan-an pé kí n dẹ̀ support òun kankan bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ ní kó kaṣọ wájọ́ tó máa wá yẹn gan láàárọ̀ tó dé yẹn àwọn ìyá kan náà tí wọ́n tó bá àwọn ìyá kan tó ń taṣọ lẹ́kọ̀ọ́ tó bá wọn lọ́dọ̀ mi mo gbaṣọ fún gbogbo wọn mo gbaṣọ fún gbogbo wọn àǹtí ṣákì alájà ṣákì ti kú àǹtí ṣèkì ìyàwó Sandra alájà Sandra ó wà nínú àwọn tí mo fún láṣọ aṣọ aṣọ rónkẹ́ òjòdì òkè. Okay ó wà nínú àwọn tí mo fún láṣọ Ronke Oṣòdì Òkè tí mo gbé lọ síbẹ̀ ní ọjọ́ yẹn owó tó wà ńlẹ̀ nínú ilé mo kó fún olówó yẹn ò ní tó mo tún ní kó lọ gbowó sí lọ́dọ̀ Bọ́lá tó ń ṣẹ́wó mo lọ sanwó fún yẹn létà owó tó gbà lọ lọ́wọ́ mi àti gbogbo nǹkan tí mo rà lọ́jọ́ yẹn lásán is more than six eh, three hundred kan àtọwọ́ gbogbo nǹkan bí six hundred lẹ́yìn náà mo tún wá ṣe lọ́ọ̀chì mo tún lọ́ọ̀chì owó fún nínú lórí stage gbàtí mo lọ́ọ̀ṣì owó fún lọ́jọ́ yẹn lọ́hùn ó sọ fún mi pé ìyá ẹ̀ àtàbúrò ẹ̀ tó ń gbé lọ́dọ̀ yẹn wọ́n wá sọ fún mi pé owó tèmi lọ́ọ̀ṣì pó kéré mo wá wípé àbáwò ilé ìyàwó rẹ̀ ni bó ní tí mo ṣe sọ fún wọn nìyẹn páwọn ilé ìsinmi ni owó tí mo ti kọ́kọ́ fún ẹ mi ò ní mo fẹ́ gbà padà mo tún wá lọ́ọ̀ṣì fún ẹ níjọ́ yẹn káàṣì dẹ̀ ni mo fún wọn ìyá ẹ̀ àtàbúrò ẹ̀ tó tẹ̀lé òun ló máa ní kó wá sọ fún mi orí kì í sọ pé olówó yẹn kéré lówó gbogbo nítorí mo ti ná bẹ́ẹ̀ ó ti ju mílíọ̀nù lọ o ó tún ju one million lọ o ó tún ló kéré lẹ́yìn tó parí lọ́ọ̀nchì yẹn pẹ̀lú gbogbo owó tó rí ó ra mọ́tò kòró ó lọ ra mọ́tò kan báyìí space bus nígbà yẹn owó yẹn hẹ̀bẹ̀ náà ọmọ ẹ̀ sì wà ọmọ yẹn wà kékeré náà ọmọ ìwà ń bébí ọmọ ẹ̀ tí wọ́n sọ pé fún yẹn tán ló kó aṣọ ó kó oúnjẹ wá láti ìlú òyìnbó tó bá bímọ sí London tó bímọ sí America tó bímọ sí Canada gbogbo dáìpàṣẹ ọ̀fẹ́ ni wọ́n máa fún ẹ ọ̀fẹ́ nígbàlà they will give you everything the food gbogbo sírí owó oúnjẹ ìwọ̀n wọ́n kó fún ẹ báyìí kí ni wọ́n wá sọ ẹ oúnjẹ tó ń jẹ ìlú òyìnbó ló ti wá ọkọ ẹ̀yìn afcas ni gbèrè níyìn náà àwọn gbogbo yín tẹ̀ ń sọ̀rọ̀ yẹn when people talking at am just look at them ìgbà tí lísì sọ pé òun pèsè iṣẹ́ yìí ó possible pọ̀tọ̀tọ̀ ó possible tí wọ́n bá ti wá rẹ́ nìkan máa sọ pé irọ́ ló pa Rónkẹ́ Òṣòdì Òkè ó rí mi lọ́jọ́ kejì tó gba owó yẹn wọ́n ṣe Òṣòdì dé during that time yẹn náà bọ́ ṣe ṣe yẹn tán kò pẹ́ bí three days náà ni báwọn Òṣòdì yẹn náà bọ́ ṣe ń gbà mí nìyẹn bọ́n ṣe máa invite gbogbo wọn nìyẹn a lè máa donate because gbogbo àyẹn wọn ò fẹ́ kí n rí owó parí ilé mi gan that's their tactics ó rí mi níjà yẹn lóṣòdì òde oṣù òdìdé báyìí èmi àtàwọn ọlọ́pàá yàtọ̀ ọmọ mi ọmọ mi ọmọ mi sùn sí mi ò mọ̀ bóyá ó máa mọ̀ ó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ọmọ ọ̀dọ̀ mi tún béèrè lọ́wọ́ mi pé oṣòdì Rónkẹ́ oṣòdì màlélẹ̀ mo ní ẹ̀ ṣe ló ṣe bíi pé kò rí mi kò tí ì pé a week tó parí kíní ẹ̀yẹn owó tí mo ná lórí ẹ̀ ó dẹ̀ wá bẹ̀bẹ̀ nínú ilé mi ni ó tún ẹ̀ẹ̀mejì ló wá sínú ilé mi ìgbà tó tún máa padà wá ẹ̀ẹ̀mejì bá wà bẹ́ẹ̀ mẹ́ta ìgbà tó tún máa padà wá lẹ́lẹ́kejì ó tún gbé ọ̀rẹ́ ẹ̀ dání ó lọ́ọ̀rẹ́ òun yẹn ń ta senegalese mi ò nídìí senegalese mo ra senegalese mo fẹ́ rà tó twenty lọ́wọ́ ẹ̀ senegalese gbogbo àwọn aṣọ tí lisi tán náà máa ń tà tán máa ń tà lẹ́kọ̀ọ́ tán lẹ stone wèrè mọ́ tán máa máa wégèlè òṣì sí yẹn mo rà tó twenty lọ́wọ́ ẹ̀ different different design tí mo sanwó fún ó tún gbé ọ̀rẹ́ wá ẹ máa gbowó èèyàn tán ẹ máa máa ṣe bí ọ̀gá lórí ẹ̀ ẹ máa máa pera yín nìkan tẹ́ ẹ jẹ́ ẹnìkan máa ṣiṣẹ́ ẹ̀yìn á máa jókòó síbi kan máa fẹ́ gbà ẹ máa tán máa ṣe bí bọ́ọ̀sì àwọn tí ò bá mọ̀ yẹn wọ́n máa ṣe tán máa rí yín mi ò sọ pé gbogbo yín ò ń ṣe yan but ẹ̀yin kan tẹ́ bá ń ṣe ìwà burúkú fáwọn èèyàn láwùjọ you have to stop it torí pé tí ẹnìkan bá ti pọ́n lórí tán tún rí kejì tó pọ́n lórí tán bá lẹ́yìn kan tó tún pọ́n lórí gbogbo ìlú ọmọ màkò ńlá darí pọ́n ni. things you know events ma take over situation when it comes to a time but yìí ṣe pé kẹ́tọ́ máa bìlí pé ẹ máa fẹ́ proof àwọn èèyàn pé ẹni yẹn ń purọ́ ni o ẹ̀yin lẹ́ ń sọ tòótọ́ o ẹ má máa ṣèwà burúkú láwùjọ ọ̀rẹ́ ẹ̀yẹn ọkọ Rónkẹ́ Òṣòdì Òkè ọlọ́run lẹ́nu màrí ń gbọ́ bóyá wọ́n sọ fún mi ò mọ àwọn tó sọ̀sọ́kùsọ ń pa mi ló ń sọ fún mi pé ẹ ọkọ òun bó ṣe wà yẹn ọmọ ọlọ́jà mi báìbù rẹ̀ pé tó ń bá rí ó ń mu wá wò ó mi ò mọ̀ bóyá ó rò pé bóyá ẹ ti understand bóyá ó lè rán bible rè ó lọ́kọ òun yẹn pé idán ọmọ ìsàlẹ̀ èkó ni ọmọ èkó ni ọmọ ojú náà ni nìkan kìnì kan ó lọ́mọ ìsàlẹ̀ èkó lọ́kọ òun bó ṣe dán ẹ lọ́ọ́ bè láwọn àwọn tó bá mọ̀ ọkọ ẹ wà níbẹ̀ nígbà tó ń jó tó jáde tí ó ní wọ́n máa jó mo tún lọ open floor fún àtọkọ ìgbà tó máa bẹ̀rẹ̀ sí í jó aṣọ pọ́pù kan báyìí ló wọ̀ tí ọmọ tó tiẹ̀ tún tẹ̀lé mi jáde pa báwo ni rogẹ́ ṣe máa wọrú aṣọ yìí láti jó pé ten thousand ló ń ta gáwọn tó fi jó ni ní kò bí kan nínú girls kan tó tẹ̀lé mi wá tó ń taṣọ mo ní kó ṣọ́tọ̀ pọ̀ ẹnu ẹ̀ ẹ máa ṣe ta màmá búyàn ẹ máa ti lọ ṣe photo shoot ó ní nice skin ó wà òkè ó ní nice skin nice skin ni wọ́n máa ẹnìkan gbé lọ́dọ̀ ẹ̀ fún ten years ó tọ́jú ẹni yẹn dáadáa àwọn tó ń gbé lọ́dọ̀ wọn yẹn wọ́n máa ń lò wọ́n bí ọmọ ọ̀dọ̀ ni wọ́n máa ní wọ́n ń kọ́ṣẹ́ kí ni wọ́n mọ́tò mélòó làwọn yẹn rà ibo ti wórúkọ àwọn tó gbé lọ́dọ̀ wọn kàn sọ fún wa nínú àwọn tó blow sí gbòòrò yẹn pọ́dọ̀ Ronke Ojoyinka bọ́dọ̀ àwọn tá a bá sọ ni wọ́n ti blow náà ti jáde àbí mọ́tò wo ni wọ́n lò. ó bí ọmọ ẹ̀yẹn dání the baby is very beautiful i mean very handsome handsome boy because ó ní kọ́lọ̀ ọmọkọ́mọ tó bá ti ní kọ́lọ̀ bíi white yẹn tó jẹ́ mission wọ́n máa ń fàyìn ọmọ fine kọ́ la ń this time around we are talking about what they are doing to society tá bá ṣe bí ṣe sọ̀rọ̀ lísì kò ní pé kí n má sọ̀rọ̀ nǹkan burúkú tí lísì bá ṣe lọ́la o bọ̀tẹ́ yọ̀kan bá sọ pé eh, ẹ lísì ẹ̀wọ̀ báwo ló máa sọ pé ó ń pe ẹ ó ń gbé fúláàtì kan ní two thousand and thirteen tẹ́yìn ń sọ tẹ́ ló ń gbé flat. kan yẹn àwọn kan ti kọ́lé inú ilé tèmi ló ti wá bá èmi bọ́dẹ̀ ṣe wà yẹn náà ó yìn rẹ́ǹtì ni mi ò sọ pé ẹ lè kọ́lé fún lọ́la o mi ò fi yẹ̀yẹ́ ẹ̀ náà tá a bá ṣe dáadáa fún yàn ẹ try kẹ more more once tẹ́ bá tẹ more ẹ nídìí ẹni yẹn ọ̀rọ̀ mi ò sí lẹ́nu àwọn èèyàn kan àwọn èèyàn tó bá fẹ́ wọ́ mi á lójú ẹ tó lè wọ́ mi mc kan bó ṣe sí sọ̀rọ̀ láti ọjọ́ ìyàtọ̀ sí sáré ẹlẹ́nu jíjó eléyìí kíká olómi ẹnu bí ẹnu bí ẹnu ẹ gbùdùgbùdù bí ẹnu bí ẹnu bí ẹnu àgùntàn ó nìkan ló ṣẹnu tó ń jàm tó pé tó bá bẹ̀mí lé kébì wá nàìjíríà mc kankan wọn ò bí lè kó sọ jáde bí kó sọ mọ̀ pé wọ́n ṣèkà fún mi àwọn èèyàn ṣé Wàsíù tó ti sọ pé ọlọ́fọ́ ló ń bínú ológo ṣé Wàsíù kò lè confront mi báyìí ìgbà tó máa interview ẹ̀ nígbà yẹn ó deny me because he know that they are done bad to me and they know that kò dá nǹkan tó ń ṣe yẹn wọ́n mọ̀ bó torí pé ẹ̀yin ìkà náà wà ní àwùjọ tó yẹ pé ẹ má máa support àwọn tó ń ṣèkà fáwọn èèyàn ní àwùjọ ó ní ó ṣe jẹ́ pé ìkàkùn ló fi increase sí ní orílẹ̀-èdè wa but when you say no oh when this person did this to this person it's not right oh. let's say no to this ó ti tán So they will not next time that pé ìkòkò dá but nígbà tí wọ́n bá ti fún ẹ̀ ní token tó bá ti bá yé others jẹ́ kó kan yín ẹ lè máa sọ pé kò fà go come let go ẹ̀yin kan ni wọ́n ṣèkà fún náà ṣe fẹ́mi ni mo dẹ̀ mo yọ ọdún tí wọ́n fi dí pẹ̀lú mi kò ń ṣọdún kan náà ìwọ lè gbarú ẹ̀ ni wọ́n máa sọ pé àwọn náà lè bá wọn sọ pé ẹni tí ò bá tiẹ̀ lówó àwọn ológo àná ìyáláyà yín ọmọ yín àtọkọ yín àti ilé yín àti ẹbí àtàrà yín ó máa dológo àná ayé yín ò ní da ẹ ní soríire irú yín lè máa ń dá wàhálà lẹ́sẹ̀ orílẹ̀-èdè kan torí pé táwọn èèyàn bá ń fi ìtara àti ìkanra àti òdodo inú àti òtítọ́ láti máa fi ṣéèpù àti géègùn it comes to pass tí olódodo bá dẹ̀ tí oníkà ẹlẹ́ṣẹ̀ bá dẹ̀ ti fẹ́ jẹ jẹ ìyà àwọn olódodo tó bá wà lẹ́gbẹ̀ẹ́ máa pín bẹ̀ ó ní ọ̀rọ̀ Nàìjíríà báyìí you've caused a lot of trouble And that's why you got to score the people who are doing evil in the, in the system. Rebook them, ní Bíbélì sọ, they will flee. Rebuke the Satan. Wọ́n máa sọ story, irọ́ ló pa o, àwọn náà ló máa jókòó sínú ìṣẹ́ tó máa pẹ̀tọ́ ọ̀la. Ìyá ẹ̀ dé Canada rí ni, ìyá ẹ̀ lè gba visa Canada ni. Ìyá ẹ̀ lè gbénú ilé yìí tó bá wá tó jẹ́ pé ìlú òyìnbó lóńgó lè gbé bíbá ẹ̀ for four years ni those of you àti èyí tó bá wà ní Cairo tẹ bá ń sọ tó yẹ pé sálárì yín kò tó hundred dollar tó bá máa pa hundred dollar pọ̀ tó bá máa ṣe ó máa jẹ́ dédé salary yìí for every month ni tó jẹ́ pé ogun salary mi visa cairo àti ticket ẹ̀ kò dẹ̀ kò kò kò kò kò kò ju kò tó kò wọ́n lè rí fi ra ticket láti báyìí dé one village kan ní kí lórúkọ Quebec ibì kan báyìí tó jẹ́ pé two thousand dollar náà fi ra ticket ibẹ̀ two thousand dollar plus náà fi ra ticket láti Quebec Quebec náà ló wà lọ síbẹ̀ owó yín owó yín tẹ́ pé coins náà máa fi náà máa fi ra tíkẹ́ẹ̀tì fún yín now you be talking about somebody investors ni mí I've helped a lot of people and people these people they deal with me and then you be coming out to be jam talking say rubbish to my to my life because Facebook jọ pawápọ̀ àwọn ìyá yín gan tẹ́ ń respect wọ̀nyẹn de only Facebook ló sọ wọ́n dògbé dídá Facebook wọn jẹ́ nǹkan kan ó ní mo sọ ń sìn kí ìyálàyà wọn jáde kan wá sọ iye àwọn èèyàn tí wọ́n ti ṣe ra tíkẹ́ẹ̀tì fún tọ́dẹ̀ ti ṣe dáadáa fún nínú àwọn Nollywood yẹn àwọn Nollywood yẹn tún send owó sí wọn ni láti bá wọn lè máa defend the crime tó bá comment. èyí tó sọ pé òun súnmọ́ wọn ń gbà nǹkan tí òun ṣe òun ló ra tíkẹ́ẹ̀tì fún bàbá Ìjẹ̀ṣà ó purọ́ ọmọ náà ní pé ó fẹ́ bá òun sùn ó òun kó dẹ̀ wà lẹ́wọ̀n lé ní sọ pé wọ́n sọ owó fún pé ẹ gbúdọ̀ support wa karùn-ún lọ sẹ́wọ̀n àwọn tẹ̀yìn tó jẹ́ rómo dẹ̀yìn nìyẹn àwọn yẹn lè fẹ́ máa bẹ̀rẹ̀ ẹ̀yin criminal tẹ kọ̀pọ̀ everywhere you are going to ẹ máa jẹyàn yín iṣu no be small thing ẹ ṣe kìnnì ẹ jẹyàn yín iṣu. àwọn olè jàgùdà bàbá olè. ẹ má máa pera yín nǹkan tẹ́ bá jẹ́ o ẹ má máa pera yín nǹkan tẹ́ bá jẹ́ o kẹ́ máa kọ̀rọ̀ pé tẹ́ bá ti disvalue èèyàn ọlọ́run ti disvalue ẹ̀yẹn value mi wà nínú mi remain it remain in me forever my value remain in me forever. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n àtàbúrò lòun àti sọ́tòbẹ̀rẹ̀ nàgbà tí sọ́tòbẹ̀rẹ̀ ní problem kí ló ipa wo ló kó kò kó ipa kọ̀ọ̀kan mo tún béèrè ni pé ṣebí ó speak fún gbà yẹn àwọn apc náà ló wà lórí mọ ní ṣèbó speak fún apc tó sọ pé ó ń jó mo béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ìyàwó àbúrò ẹ̀ ni àbúrò ní sọ tóbi rẹ̀ jẹ́ sí wọ́n ní kò tiẹ̀ pé àwọn ọ̀dọ́ wọn ni wọ́n ní issue ìyẹn sọ fún mi pé there is a little issue between òun àti brother kí ló ṣẹlẹ̀ ńgbà mo ní kó sọ fún mi ó dẹ̀ sọ fún mi ó kàn sọ fún mi ni wípé ó wá nígbà yẹn ó máa wá sílé máa ń wá ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n àbúrò ẹ̀ tó bá dẹ̀ ń bọ̀ máa kọ́ àwọn ọmọ sẹ̀lẹ́bírẹ́tì wa àwọn obìnrin ó fẹ́ máa fi sísítẹ́ẹ̀mù ó fẹ́ introduce ẹ̀ sí ìṣekúṣe ni kò ní sọ ọ̀bọ̀ tó máa kọ́ àwọn sẹ̀lẹ́bírẹ́tì wa tó bá ti dé à ah, pásítọ̀ ẹ gbáàdì pásítọ̀ ẹ ṣe kinní kan pásítọ̀ ẹ dàmọ̀ pásítọ̀ wọ́n máa ju ìdí wọ́n máa fẹ́ ṣe bí olórí burúkú fún máa ẹ̀ tó bá dẹ̀ ṣe fún tán àwọn olórí máa tún gbé lọ ọ̀tá náà máa sọ pé àwọn pásítọ̀ tó ń ṣe orí burúkú tó ń ṣe kinní kan ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀gbẹ́ àbúrò ẹ̀yẹn sọ fún mi ìyàwó sọ́tò bẹ̀rẹ̀ èmi mo treat sọ́tò bẹ̀rẹ̀ kèsì ńgbà yẹn kí ló ṣe ṣé bí mo ṣe ti fún lówó ńgbà yẹn tí mo ṣe dáadáa sí tó ṣe yàmàyàmá sí mi kí ni àbúrò ẹ̀ wọ́n dẹ̀ ni wọ́n fún lówó ńgbà yẹn wọ́n wá lóun fẹ́ sunlé wọn yes ìyàwó ẹ̀gbẹ́ àbúrò ẹ̀ ìtọ́jú bẹ̀rẹ̀ sọ wọ́n ló fẹ́ sunlé yẹn like ó wá ó wá sàkúrẹ́ ó náà fẹ́ ṣe fíìmù kan pẹ̀lú àwọn other celebrity obìnrin wọ̀nyẹn ó ní àwọn ọmọ wa fẹ́ sun ilé sọ́sí obìnrin yẹ ilé yẹn tí wọ́n náà fẹ́ lọ jóńgbà yẹn tán padà set wọn up you don't know maybe they are part of it wọ́n ní sọ́sí obìnrin wá sọ pé no kó lọ sùn sóòtẹ́ wá lọ gba hòtẹ́ẹ̀ fún wọn kò jẹ́ kó sunú ilé yẹn sọ́sí obìnrin ó wá lọ gba hòtẹ́ẹ̀ fún wọn òun àtàwọn ọ̀rẹ́ ṣẹ́rọ̀ mo pa obì nínú nàtúrà tí ẹ̀gbọ́n àbúrò ẹ̀ fi wà lẹ́wọ̀n yẹn ṣó lọ kí ṣó kíyàwó ẹ̀ àbúrò ẹ̀ kí ló ṣe sí ṣé ìyá ẹ̀ ṣó ìyá kan bàbá kan ló bí ìyá tó bí Sotobere àti ìyá Rónkẹ́ ṣé ìyá Rónkẹ́ ṣé wọ́n jáde wọ́n bá wọ́n bá tọ́ Sotobere ṣe ẹni tí ṣé lọ kí ìyá Rónkẹ́ pé ìyá ìyá ẹni yẹn pé pẹ̀lẹ́ o nǹkan ṣe inú wọn dùn náà so tẹ́yìn bá rí ti tèmi tẹ́ bá sọ pé inú ilé mi nìkan lógún wà everywhere jealous themselves i mean every family is jealous themselves jealous bitch nìyẹn Rónkẹ́ tẹ́ bá ti wá rí ẹ̀yin ọmọ kínpínpín ẹ̀ ń sọ̀rọ̀ mí sọ ọmọ kékeré ló ń o ọyìn ló ń dà kúkọ bọ̀ tẹ́ má máa kàn réyàn kẹ́kọ̀ọ́ máa yẹnu sí tẹ́ bá ti pẹ́ nìkan ń rìdù sí ẹ̀yin náà máa fẹ́ rìdù sí ẹ mọ ìdí tí n bá ti ṣépè fún yàn tó máa fi wá sí ìmúṣẹ tí n bá gbàdúrà gan máa wá sí ìmúṣẹ ẹnìkan máa ṣe pàdúrà mi ò gbà tàdúrà mi ò bá gbà ṣé mo máa gbàwé ìlú yìí ó ní bí ẹsàbọ̀dù ṣe máa ń sọ lójoojúmọ́ pé òun máa make sure pé wọ́n deport ẹ̀ ṣòro pé òun nìkan ló ń sọ ni wọ́n ń ṣiṣẹ́ yẹn wọ́n petition mi wọ́n ní wọ́n sign petition ó ní petition tó ń sign sí Canada ń bíbá mo ní copy petition yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo àwọn tó ń jọ wà kí nìyẹn tó ń lo gbogbo connection wọn tí wọ́n ní àtàwọn kéwọ̀ náà tí gbogbo olóríṣiríṣi náà àwọn tó ń mọ̀ bọ́ lẹ́ni ńkọ́ ìyá àbàdàn nìyẹn nàìjíríà wọn lójú two fifty thousand Canadian dollar ó gba loan two fifty thousand ó dẹ̀ sálọ kànáà ó sálọ nàìjíríà èmi ò lè ní two thousand two two hundred and fifty thousand canadian ibi báyìí ni máa establish ẹ̀ sí tí máa máa mẹ́ tí máa tọkàn mi máa balẹ̀ tí bá tún ní nǹkan ní nàìjíríà tí máa tún tàbí máa tún fi pẹ̀lú ẹ̀ ti bí tọmọ mi máa ọkàn ọmọ mi máa balẹ̀ kéèyàn máa lọ sáàárín àwọn olè ní nàìjíríà yẹn tó yẹ pé tó o bá gbowó dání kó o dijú báyìí wọ́n á gbà lọ́wọ́ ẹ kó o lajú wọ́n á gbà ẹ kó o sùn wọ́n máa ka ẹ mọ́lé kó o máa kó máa lọ rìn jẹ́jẹ́ wọ́n á kúrọ̀sẹ̀ lọ́nà everywhere tif tif ọmọdé nílùú tọmọdé ti ń jalè tágbà ń jalè tọkùnrin ń jalè tọmọ obìnrin ń jalè ah. tọmọdé ń kọ̀mìtì crime tágbà ń kọ̀mìtì ẹ̀. ẹ afcas ni ìyàwó ni ọkọ afcas ìlú wo ló ti wá òyìnbó potoki. dẹ̀ bá the celebrity àwọn àwọn bàbá yẹn náà tó dá kiri sílẹ̀ wọ́n mọ̀ pa wọn ọmọdé wọ̀nyẹn wọ́n ba ayé wọn jẹ́ náà wọ́n ba orúkọ wọn jẹ́ gan náà. eléyìí bá rí ọmọ sọ pé this one are dirty ẹ máa wọ́n máa ṣe dáadáa fún yín ẹ máa fi ibi sọ́fẹ́ nìyẹn irú àwọn yẹn náà tó máa ń sọ̀rọ̀ wọ́n máa wọ́n máa ṣó gbogbo nǹkan fake life wọn. ẹ máa fẹ́ gbé sábọ̀ jáde fún mi Canada tí mo wà ní wọn ọ̀dẹ̀ ní sọ pé tí n bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ní sí wọn ò ní sọ pé kí n má blog má blog mi ò ṣiṣẹ́ pẹ̀lú mi ò ṣiṣẹ́ London anybody báyìí I'm on my own for now so nobody ṣe lè rán sí mi pé ókè o tó bá lọ bí iṣẹ́ ẹ ṣe báyìí fún ẹ ṣe báyìí fún kó sẹ́ńtẹ̀lì bẹ̀ sí mi ẹni tẹ́ bá dẹ̀bẹ̀ sí mi sin gọ́dẹ́lì ni máa wò pé fún mi ní ṣe pé fún lu Canada mo torí Canada lájọjọ wà àjọjọ ọmọ Canada yìí. ìgbà tí ìyá àbàdàn tó ń sọpọ́tì ẹ́sàbọ̀dù níjọ́ yẹn lọ́hùn tó sọ gbogbo sítórì tí ò ṣẹlẹ̀ sẹ́mi tó ní wọ́n lọ níbi àmúlé mi mí lọ níbi ẹni tẹ́mi bá ṣe máa sọ pé mo ṣe rí. ó jókòó sí Canada ó dẹ̀ ti mọ̀ pé ó lè gidi lòun ṣe gbogbo iṣẹ́ táwọn ń ṣe náà wọ́n máa fi lọ̀yàn ó ṣe flenge flenge flenge flenge ó gba two fifty thousand Canadian dollar ó dẹ̀ wà lọ́ndà ẹ́sà bọ́ọ̀dù ńgbà náà everybody gbogbo wọn ń kọ́ra àwọn ọmọ ṣe máa jalè tó máa jalè tó máa jalè ní àwọn yẹn lẹ́fẹ́ máa kàn pé ẹ̀fẹ̀ pẹ̀lú àwà we talking about dignity and decency here oyin burú dànù ni ta lè fẹ́ gang up ẹni bá kógun tìmí ẹ̀ ní pé ẹni bá pọwọ́pọ̀ ogun lórí mi ikú máa wọ àárín yín kó òjijì ikú òjijì máa máa gbé yín pa níbi tó ẹni bá gang up against me àdàbí tó bá yẹ pé ibi ni mo ṣe tí ìṣòro ni mo ṣe tẹ́ máa bí pé tán bá ṣòro fún yín tán bá ṣòro fún yín tó yẹ pé ẹ jẹ́ ìkà ẹ jẹ́ èṣù bèrèké tán ṣòro fún tó fi bí sọ ẹni bá ṣòro fún tó gang up against me tó bẹ ogun tì mí tó gbowó tó sanwó ikú burúkú máa gbé yín pa ni ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tàbá máa ṣẹ̀ sí yín ẹni bá ti ń ṣe burúkú try to reject them Deal with them your system. They causing problem. They causing the anger. Ìbínú Ọlọ́run ní orílẹ̀-èdè ni. Mo ń sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ bí àwọn èèyàn máa get out of problem. Mo ti ń sọ̀rọ̀ sí olófẹ́ jẹ́ kí n kàn sọ eléyìí. Ó get me provoke. Ó get me provoke pé eh, eh, talk about MC now. Kò ní dáa fún yín. Ṣé tó pé mo sọ pé wọ́n sọ pé kẹ́mi sí máa lọ sí Àbújá ń Tó bá wá ṣe tán tó bá lọ fún ní federal kìnìyẹn ńkọ́. Tó bá lọ fún ní federal yẹn ńkọ́. Téèkù wá dàrú lòṣì olè. fẹ́ jókòó torí pé wọ́n ti ń pọ́nlé because people don't know you they they they, they say you have been speaking for long that they want to destroy you they don't know the country people who support Esabod if they actually know Esabod they will not support her they will know that that supporting Esabod can cause them a lot of damage it can cause them it can ruin them there's nobody to bá this sábẹ́ to tó máa pé kò sí wọ́n máa ń dín ni tó bá dẹ̀ dín tán tí wọ́n ní problem tán á tún padà wá bú wọn á tún máa mock wọn. so ìyẹn bó ṣe jẹ́ o. every time in the everybody's life ó máa ní certain times ó yẹ it's going to be a tough time you manage you endure and if you cannot endure at that moment season again try to relocate instead of you dipping your hand into bad thing. àwọn èèyàn tí mo ṣe dáadáa fún nínú industry wọn yẹn wọ́n pọ̀ náà ìmí wà tí mi ò ní dárúkọ wọn pé mo ṣe dáadáa báyìí fún rí because kò misbehave sí mi kò dẹ̀ gángọ̀ kó máa believe kó máa fẹ́ gbé wọn sórí ẹ̀ kó máa fẹ́ rúdù sí ẹ̀ kó máa fẹ́ bà tiẹ̀ jẹ́ kó máa lọ káàkiri bíi pé kó máa fẹ́ sọ pé wọ́n jẹ́ nǹkan wáyé tẹ́ fẹ́ máa tọ́lọ́run ò bá dùn yàn ní tó fẹ́ máa lá ṣúgà I'll be able to come out and say that oh I don't have money I have not paid my rent but nobody have done. out of all these people tá a ṣe dáadáa fún kò sẹ́nìkan tó mú tẹ́ǹkọ̀ bọ̀ jáde tó sọ pé oh, Auto Bola gbà lára owó tá a gbà lọ́wọ́ ẹ̀kùnpá gbà á fi ṣe kinní fún ẹ̀ àwọn ò rí wọn kán máa tọrọ jẹ tó àmì kán tọrọ jẹ àbí wọn ò sọ adẹ help wọn show the wickedness in you that you a thief why can you be tẹ bá ń ṣe olè for living and then ẹ máa máa parọ́ mọ́ tíátà pé tíátà lẹ́ ń ṣe ẹ sọ pé you are armed robber for living you are stealer for living you are robbery for living you are broken and entry for living you are froster for living why deceiving people telling them that you are a, a celebrity you are a theatre eh, and you study kìnìkan kìnìkan so ìyẹn bó ṣe jẹ́ o any wonderful day so iṣẹ́ tí wọ́n ní bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ṣe yẹn wọ́n náà fẹ́ẹ́ dá sí i a lot of them bẹ́ẹ̀ yẹn tán bá ti rí wọn wọ́n ń forí olórí gbẹ́rù ẹlòmíì báyà ti máa lọ and when you see you see some of these dem celebrity tó bá rí wọn ní airport tó rè pé ó fẹ́ kí wọ́n tán kàn sí bá mi sáré gbélé ìdání tí wọ́n náà wá rè pé ah torí pé ó jẹ́ celebrate ẹ̀ wọ́n máa deny yẹn ni tán lọ gbẹ́ síbìtì lé ẹ lórí wọ́n kàn deny ẹ̀ ni gbogbo story tí mo sọ ń bèbà ń sin ẹ lọ́bẹ̀rẹ̀ bóyá irọ́ ni mo pa mo dárúkọ àwọn òkè ń sọ story àkè ń sọ audio story we tell the story with their evidence with their names go and ask them maybe what else Bola said is it true or false nonsense níta kò ń ṣe fún yín náà láwùjọ ń sìn náà ni pé a ti kọ̀wé rẹ̀ pé tó bá tó àkókò kan á bọ́ àjàgà náà kúrò á sì fọ́ dànù ẹ̀yin tẹ́ bá jẹ́ àjàgà gbogbo area àbí tẹ́ bá ti wà wọ́n máa bọ́ yín wọ́n máa fọ́ yín mọ́lẹ̀ so don't be an àjàgà don't be an yoke heavy yoke heavy load on people's life and don't believe that you are better and you are bigger you are bigger than law and bigger than somebody okay so ìyẹn bó ṣe jẹ́ ìwọ yẹn tó wá síbi àti tó fẹ́ máa bẹ́ fúlẹ́ńgé fúlẹ́ńgé ìwọ rẹ̀ pété pé wọn kì í kọ́mẹ̀tì kíkọ́ ẹ̀sìn bíbá yìí tó bá ti wá sọ̀rọ̀ a máa pọ́n ilé a máa ò bá dá ìbátìmí lọ́bì kan ò ní ṣan tó dáa ẹ̀yin olólùfẹ́ tèmi bye for now so be careful the title is that be careful I watch a video from Brekete today not about Mohbad alone but don't forget justice for Mohbad eh justice for Mohbad and all of you fighting truly for justice for Mohbad including me may Almighty bless me bless my children bless you, you all in Jesus name but anybody tó bá gbaṣẹ́ láti máa ta sí mi roughly láti máa bá mi jà systematically àbí láti máa tó ṣe tì mí àbí tó gbowó láti máa bá mi jà àbí tó sọ pé òun lè sọ̀rọ̀ ó máa ṣẹ́kù ọlọ́run máa ṣe ẹ lọ́rùn ni ò ní pé mọ́ so don't ta sí mi anyhow bí ṣe wà yìí tí èèyàn bá ṣẹ̀ mí máa ti máa fẹ́ dárúkọ ẹ̀ máa dárúkọ mo máa ń forgo many things but let me be tó o bá fẹ́ kí o ṣòfò láyè kó o ṣiṣẹ́ kó o fojú ọwọ́ ṣiṣẹ́ kó o fẹ̀yìn ọwọ́ káyé báyìí fi ẹsẹ̀ ẹdìyẹ àtọwọ́ ẹdìyẹ àtẹwọ́ ẹnu ẹdìyẹ àti gbogbo nǹkan tí ẹdìyẹ kan báyìí fi dànù àtọjú ọwọ́ àtẹsẹ̀wọ́ kan báyìí fi dànù so respect me if I give you respect respect me because If my present, if I take my present away from you, you feel it. I tell you, if I, because I notice that a lot of people, when I'm respecting them and I love them, I want to support them, they now believe that, hey, you don't need, you, it's not about money alone. You feel me. My silence alone, you can feel it. It's not a boast. Because I, I'm after all, gbà tí mo wà okay fún yín yẹn gan tí mo bá ṣe now what I need, you don't patronize me, don't support me. So why do you believe that now that I'm, I don't miss you? Àwọn kan literally to tí back bá you, let yín miss because if I stop doing it, because kò sọ́bọ̀ ń dánrin mọ́ o, gbogbo ọ̀bọ̀ ọ̀dọ̀ retí wọ́n Bye. Don't forget respect is give and take and bye bye for now. Say no to killing, say no to terrorism and justice for Mohbad for real. So gbogbo àṣírí àwọn tó pa Mohbad ọkàn yín kò ní balẹ̀.